máa kọ àwọn wọ́n ní ìsìnkalẹ̀ tó nké sábà ní àwọn ìbéèrè kan sí kejì tó wá gba àwọn ìbéèrè náà ní ti ọlọ́ba padà sí àyè ìtàlẹ́lẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ìdílé ìwà gba gbogbo àwọn àìkọ́ọ̀s tó bá tó máa wáyé lọ́dọ̀ àwọn ìṣàlẹ̀ tó máa wáyé ní ẹ̀yìn ìlọrin tó láì ní máa ọ̀rọ̀ ọ̀gùn tó àwọn àbá wa tí ó bá wa sí ìdánilẹ́kọ̀ọ́ náà àwọn náà الشيخ الأستاذ إبراهيم ابن بطمس بشندي حفظه الله ورعاه so pẹ̀lú ọlọ́run ọba àgbẹ̀wá ní pé wọ́n ṣe justice níbi àti àfihàn ilé tọ́pìkì pẹ̀lú ọlọ́run àwọn náà ní àtúntò náà àwọn náà ní ọ̀pẹ àṣìṣe ẹ̀dí ti mẹ́ẹ̀ ní èsì pé ó ṣe ẹ̀kọ́ kan ní àǹfààní láyé àti ní ọjọ́ ìgbé àìpẹ́ àrùn. sọ̀rọ̀ kálí sọ̀rọ̀ lé lórí lónìí lẹ́nu wọn bá kàtí àsìkò omi ìgbà wa mọ́ òun náà ni wasatiyya ahli sunnati wal jamaa'ah fil amri bil ma'ruf wan nahyi 'anil munkar tí àwọn òkú mi níbi tá a ti rí ti ṣe advertisement ìjòkó yìí àwọn bíi pé ní manhaju ahli sunnati wal jamaa'ah fil amri bil ma'ruf wàláyé ánìkùnkàn tí a bá wọ méjèèjì á rí pé ibìkan kan náà ni méjèèjì darí sí wàlá tó bá bẹ̀rẹ̀ ní kankan tó lágbára lélẹ́yìn síwájú ká ló wọ náà yóò ṣe pàtàkì yóò sì dá gẹ́gẹ́ bí àlàáda àwọn onímọ̀ nípa pé tá a sọ̀rọ̀. dáadáa ipe gbogbo ẹni kọ̀ọ̀kan nínú yín bóyá náà àwọn ọjọ́ tó ti kọjá ní àbí náà wọ́n tá àmì láyé sí náà ní gbogbo yín yára fún ní ṣe àdáhùn wọ̀bìn àjà àwọn yín ní òfin wọ̀bìn àjà a sì fún yín ní ojú ọ̀nà tó kíá tẹ́ẹ̀mà lórí ẹ̀ gbogbo ìjọba ọ̀fẹ́ ló kọjá òun náà sunnati wal jamaa orúkọ yìí ṣé ó kọjá àwọn kankan dálẹ̀ tí wọ́n àwọn bẹ́ẹ̀ ni àbó ní eré sùn wọn kí ló ti sàn wá táwọn tó pé ahlu sunnati wal jamaa àwọn tá a gbàlẹ́ wẹ̀ pẹ̀lú ẹ̀ ní sókí òun àwọn náà ni àwọn tí wọ́n wà lórí tí Ànábì sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ àtàwọn sọ̀hábà yìí àwọn yìí ni ahlu sunnati wal jamaa àwọn yìí Ànábì sallallahu alaihi wasallam òun náà lórí wíwé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àdìsí ẹ̀ ibòmí anábì sọ pé alaykum bi sunnati nípa ìlànà ẹ̀mí anábì sallallahu alayhi wa sallam ó dọ̀wọ́ yìí o tó ẹ̀ tó wá dún ní má ìlànà anábì sallallahu alayhi wa sallam á wà sọ pé kíni ahlu sunna pé òun náà lẹ́tọ́ sí kíni tó dúró lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìbọ̀lá ti ní àjàmáà tàbí kún òun náà níbi hadith mi ibi hadith anábì sallallahu alayhi wa sallam nígbà tí anabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ fún wa nípa àtìkọ́tù àdáyìíyá anabi sọ̀rọ̀ nípa pé àwọn ìjọ eréṣiríṣi àwọn Yahudi wọ́n pín àwọn Nasara wọ́n pín anabi náà àwọn ìjọ tòun náà wọn ò ní sáláì pín tí wọ́n bá wá pín wọ́n pín sí mẹ́tàlẹ́ ní kíni pé sẹ́fúnsì ní ìrọ̀lá mẹ́tàlẹ́ láàdọ́rin wọ́n pín sẹ́fúnsì tírì so anabi wa sọ pé kulluha minna illa wahida anabi ní gbogbo gbogbo ìtọ́jú sí ní ẹ̀yà yàrá ìjọ iná ni wọ́n ìjọ tó wà lórí ìlú ni wọ́n ìlà wà ìdá ayabẹ́ ọ̀nà sọ. látara wọn kòkòrò àwọn sọ̀hábà ìpè á láàmà ní tó dáa táàyè káàkiri ọ̀nà tó tọ́ káàbà sọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ aláìsí sọ̀lá wà ní ọ̀sán náà pé ìjọ owó wá ní ìjọ ẹ̀yọ̀ kan yẹn ibòmí anábìíní máa ana àlẹ́ ìjọ wà sàmì anábìíní ìjọ ẹ̀yọ̀ kan náà ìjọ tó wà lórí débi ṣe wà lórí àtàwọn sọ̀hábà yìí ibòmí anábìíní sọ pé alìjàmáà ó ní àwọn náà ní alìjàmáà sallallahu alayhi wa sallam àwọn onímọ̀ àti kóyè wa pé kọ́dà tá a bá wá wo gbogbo ayé tá a wá ní pé èèyàn kan ṣoṣo òun ló wà lórí súnà nàbì sallallahu alayhi wa sallam bá nàbì ṣe wà táwọn sàhábà rẹ̀ irú ẹni bá àwọn gẹ́gẹ́ fúnra ẹ̀ bó ṣe jẹ́ òun kan o yàtí wá àjẹmà jàmá lòun náà wọ́n ṣe wa torí pé kí ni àkàláwà yòókù rẹ̀ láwùjọ wa ni àwọn yòókù rẹ̀ ń bẹ mí àwọn yòókù rẹ̀ ń bẹ níwájú Allah subhanahu wa ta'ala nínú àwọn tí wọ́n ti lọ. sọ yìí lànà manhaju ahli jama'a níta fẹ́ sọ̀rọ̀ nípa ni pé kí ni ojú ọ̀nà tó kíá táwọn alùsùnà wal tí wọ́n máa rìn fil amri bil ma'ruf wan nahyi 'anil munkar níbi pípani láṣẹ dáadáa báwo ni alùsùnà wal jama'a kó ni wọ́n ṣe máa ń pààyàn láṣẹ pé a nǹkan yóò nǹkan dáadáa ni ẹ máa ṣe. sòkè wọn kó wa ní nǹkan tí a pè ní al-ma'ruf pé àwọn alùsùnà wal jamaa ọ̀nà wo wọ́n ń gbà pani láti dáadáa bó láti wá ma ìtàpè ní àgbà àwùjọ yìí so ìtàpè ní àgbà àwùjọ yìí ọ̀nà dágbà mọ́ òun náà ni pé nǹkan tí ẹ̀sìn bá kó fún wa ní àgbà àwùjọ òun náà ló pa táàmì ni pé kò sí ìyapẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ nípa ẹ̀sìn nípa pé kí ni ìtumọ̀ ìtàpè ní àgbà àwùjọ àbáwa ìtumọ̀ wọ́n ní wọ́pọ̀ tàkà rọrọ zikiru lè màrú fil hadith wọ́n ní tábà lọ́wọ́ àwọn hadith anabi sallallahu alayhi wa sallam á lè pé wọ́n máa para gbólóhùn al-ma'ruf al-ma'ruf al-ma'ruf wọ́n ti wá ń para rẹ̀ yìí wọ́n ní tábà fẹ́ mọ̀túmọ̀ ẹ̀ túmọ̀ ẹ̀ pé huwa ismun jami'un li kulli ma 'urifa min ta'atillah yìí òun náà ní orúkọ kan jami'un li kulli gbogbo tá a bá mà láyé yìí min ta'ati llah nínú títẹ̀lé ti Allah subhanahu wa ta'ala wa taqarrub ilayhi àti gbogbo tá a máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala wal ihsan ila an-nas àti ká dára sáwọn èèyàn wa kullu ma nadaba ilayhi wa kullu ma nadaba ilayhi shar àti gbogbo tí ẹ̀sìn bá ṣe wá lóko kò rọ síbẹ̀ pé ká máa ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwa ibn Hajar tí wọ́n gba ọ̀rọ̀ náà wà látọ̀dọ̀ Abu Jamra àwọn náà sọ fún wa pé yóò ti lákòóso màlúù alàmà òrìfà bíi àdìlà ti ṣà ìpè yìí tá à ń pè ní àlùbàlù tá à ń pè ní dáadáa òun náà ni nǹkan tá a mà bíi àdìlà ti ṣà pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ìtọ́ka láti nù ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni àlùkò àbínú súnà nàbí sallallahu alayhi wa sallam min àmàlì bẹ́ẹ̀ nínú àwọn iṣẹ́ rẹ̀ sàwárùn àjáwọ̀ fi àlá àbùlà pé amakiri inú àládà ni àbùlà àbámanú àládà nítorí pé àwọn kan mi bẹ́ẹ̀ tó lé pé dáadáa náà ni àmọ́ àmọ́ látara àládà bẹ́ẹ̀ kò bá dáadáa kò bá sábà láwùjọ kan téèyàn bá wà àwa nítorí ẹ̀ ká sọ pé kèsì kìíní ká sọ pé kèsì dáadáa so eléyìí òun náà nìkan tí a pè ní àlùmáàrú àgbà tó máa sọ̀rọ̀ nípa ní gbàtà bá déwájú. so iná pè ní máa rúkù ní ọ̀nà wa ni àwọn àlùsùn náà jẹ̀ máa òun ni wọ́n máa fi pèpè sí náà máa fi ń pa àwọn yẹn láṣẹ nípa àwọn kẹta àgbẹ̀ ní máa rúkù yìí wal munkaru tábà wá sọ̀rọ̀ nípa munkaru ọ̀rọ̀ àti ìdàkejì ni wọ́n bẹ́ẹ̀ máa ti da tí wọ́n pè ní al-ma'ruf mà yóò da tí wọ́n pè ní al-munkaru torí pé ọ̀rọ̀ àti ìdàkejì ni wọ́n tẹ́yìn bá mọ̀ ọ̀sán nísìnyí òní ìdíkẹ́sẹ̀ máa júwe òru ẹ kàn sọ fún ni pé tó bá ti rí pé kì í sọ̀sán òun náà ní jẹ́ kí ni òun náà ní jẹ́ òru ìlà ìta bá ti rí pé kì í ṣe màálù tàbí pé ẹ̀sìn òpá wà láti ká máa ṣe ní nǹkan dáadáa so àmọ̀ pé nǹkan yẹ àmọ̀ pé àbí kò sí wá lójú kòkòrò rẹ̀ pé ká máa ṣe àmọ̀ pé màálù kù so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àbáwa Ibn al-Athir nínú tíra wọn ti <clears throat> jẹ́ al-Nihaya fi Gharib al-Hadith wal-Athar wọ́n sọ fún wa pé ìtàǹpẹ̀ ní àlùkà tábàbẹ́ mọ̀ súnmọ́ al-munkar wọ́n ní òun náà ní dídú al-ma'ruf òun náà ní ìdàkejì al-ma'ruf wa huwa kullu ma qabbahahu ash-shar' òun náà ní gbogbo tí òfin yàrá òfin islam bá sọ gbogbo tí òfin islam tó bá sọ pé ilé yóò dáa tó bá fún ẹnu àtẹ́lù pé ilé yóò dáa wa haramahu àbí ó ṣe é léwọ̀ bí a haram ni wa kakrahahu àbó sọ fún wa pé ó ní ká ṣe kíni ká jìnà sí ọwọ́ munkar ó náà a ń pè ní al-munkar tó tó bá wá ní bẹ́ẹ̀ látara délé táwa sọ ìtumọ̀ kíni mawdu tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà jama'a fil amri bil ma'ruf wan nahyi 'anil munkar ìtumọ̀ yẹn náà ni pé ojú ọ̀nà tó clear tí àwọn ahlu sunna wal jamaa àwọn tí wọ́n tẹ̀lé ìlànà nabi sallallahu alayhi wa sallam tí wọ́n máa ní bil amri bil ma'ruf níbi pípani láti dáadáa wan nahyi anil munkar àti kíkọ tí ò dáa fún yàn yàrá ilé àjìnà kò níbi àìdá ìtumọ̀ eléyìí tábà wá gbé wàsàtíyàwó kí ni ìtumọ̀ wàsàtíyàtò ahlu sunna wal jamaa ìtumọ̀ náà ni pé ìdúró ìṣedéédé ahlu sunna wal jamaa ìṣedéédé ìdúró láàrin gbogbo torí pé ìjọ anabi sallallahu alayhi wa sallam ummatan ummatan wasata ẹ wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu shuhada ala nas wa yakuna ar-rasulu alaykum shahida wọn náà ni Allah subhanahu wa ta'ala wọn ó pè wá ní ìjọ àárín gbogbo ni tó gbogbo nǹkan tá a máa wá ṣe tí alùsùnà ọ̀jọ̀mọ́ wa máa wá ṣe kò ní jáde jù kò sì ní jáde tó àárín méjì ló wà so àwa fẹ́ sọ̀rọ̀ nípa àìláṣejù alùsùnà ọ̀jọ̀mọ́ àti àìláṣe tó wọn níbi pípani láṣẹ ìpè káma ṣe dáadáa àti kíkọ̀ fún ni káfi pé kí ni kájínà sí aburú. al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar kápá yẹn láṣẹ dáadáa àtàkọ àìdá fún yẹn yìí ìpìlẹ̀ kan ní inú ìpìlẹ̀ ẹ̀sìn wa ó yẹ ni pé àwọn olùmọ̀rí pé oògùn kan ní tó jẹ́ pé ìwòsàn ló jẹ́ gbogbo àárẹ̀ tí ò bá àbàṣẹ̀ láwùjọ ìwòsàn ni fún wa bí ẹni gbogbo àti wá mọ̀ pé ìta ń pè ní wòsàn yìí ìwòsàn kò máa jẹ́ wòsàn ní láéláé ẹni tí wòsàn ò bá wá ti sẹ́kù gẹ́gẹ́ bí wòsàn á rí pé ìkànnì méjèèjì ní ìdààmú rẹ̀ ìkànnì kan méjì nǹkan alákọ̀ọ́kọ́ òun náà ti pé kó má lo ìwòsàn yẹn rárá níta àwọn gẹ́gẹ́ bí kó lò gẹ́gẹ́ bí òògùn oníkóso kí ni òun pé kó má lò àbíkà sọ pé nǹkan mẹ́ta kò tiẹ̀ lò rárá ẹni pé wàhálà yóò máa jẹun kò ní ìwòsàn yìí abẹ́ni tó yẹ pé níta ni ó lò gan kò ló tó bàtí ni ó lò nígbà tí àgbàlagbà gédé báyìí jì wọ́n ní ọlẹ́mọ lára ń ro wọ́n ní kó lo paracetamol mẹ́ta wọ́n ní àwọn ah, kó lo paracetamol méjì wọ́n ní ah, paracetamol méjì wọ́n á pọ̀ báyìí wọ́n á mẹ́yọ̀ kan ó tún wá kà sí méjì ẹ ọ̀kan tó wá fẹ́ méjì wá lo ìdajì rẹ̀ ẹ dákun ṣe ti ṣe ó gbádùn tó gbádùn á rí i pé ó ṣàṣe ètò níbi tó ẹ̀ kó sí torí ìdá téèyàn bá ti àṣe ètò níbi ìwòsàn ibi oògùn tẹ́ ẹ fẹ́ fi wá wòsàn á rí pé èrò ní wòsàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ìwòsàn tí ni tí wọ́n fún kóbi ṣèwòsàn yìí ó lò ó kọjá àlà ó lò ó ṣe àṣejù níbi lílò rẹ̀ irú eléyìí náà á rí pé kí ni àlékún ìpalára ni ó bẹ́ẹ̀ nìyí so àyàfẹ́ni tó bá dúró déédéé tó bá lo ìwọ̀nba sáníkóló òun láàmà alaka pé yóò ṣe kíni yóò rí wòsàn látara irú eléyìí òun náà ló pa àtúnjẹ pé tá a bá lọ wò ó láti ìgbáyà àgbàtà nàbí ti lọ tán sallallahu alayhi wa sallam tí tó fi di àsìkò tá a wáyé tábà wò pé kí ni dá wàhálà alẹ́ láwùjọ mùsùlùmí àbí láwùjọ àgbáyé lónìí lónìí a rí pé a ní sáláì wa ti sí ara al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar àmọ́ láwọn tí wọ́n sàn sàṣe tó bẹ́ẹ̀ náà láàmà rí àwọn tí wọ́n sàṣe jù náà láàmà rí àwọn tí wọ́n dúró kò sì ẹ̀ka dúró níbẹ̀ káwá lè má pàtàkì al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar kápá ni láti dáadáa láwùjọ kápilé ni kúrò níbi àìdá láwùjọ yóò dáa ká sọ díẹ̀ fúnra wa nínú pàtàkì al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar gẹ́gẹ́ bó ti wà nínú al-Qur'an al-Karim àti àwọn ìtúlálàbíà nínú súnà nàbí sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ nínú pàtàkì al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar òun náà ni pé huwa sábàbù khairiyyati hadhihi al-umma alákọ̀ọ́kọ́ òun náà ni pé kápá ni láṣẹ dáadáa kápá ìdààmú àyè òun náà ni tí ń ṣokùnfà táàfin jẹ́jọ rẹ̀ tí àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam táàfin jẹ́jọ tó lóore jùlọ nínú gbogbo òjọ tí Allah subhanahu wa ta'ala sí pé dìde látara kíni látara pé a máa para dáadáa a sì máa ṣe kíni a máa kọ àìdààmúra Allah subhanahu wa ta'ala sọ fún àníṣọ́ àlè Imran aya ọgọ́rùn-ún àti mẹ́wàá ó ní kuntum khayra ummatin ukhrijat linnas Allah subhanahu wa ta'ala ní ẹ̀yin lẹ́ẹ̀ fi ń lóore jù ẹ̀yin jọ ànábì sallallahu alayhi wa sallam ukhrijat linnas nínú gbogbo àwọn ìjọ tá a gbé jáde fáwọn èèyàn ìjọ ànábì Musa ìjọ ànábì Isa ìjọ ànábì Ibrahim gbogbo àwọn al-anbiya wa rusul tán ti kọjá lọ ìjọ ànábì sallallahu alayhi wa sallam àwa làá lóore jù oore tá a wá ní àtàrà ìdí kan ní oore yìí tó tayọ pé nǹkan kan tí Allah subhanahu wa ta'ala fi ròyìn wa torí lára wa ni òun náà ní pé kí ni ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar níta bí lóore náà ni pé ta'muruna bil ma'ruf a máa para wa láṣẹ dáadáa tábàrí tó dáa tí a ṣe láwùjọ a máa sọ fúnra pé a ah, kìíní yìí fún màyẹ́ká ṣe o kìíní yìí fún màdá o kìíní ẹ̀sìn màníká ṣe o a máa sọ fúnra wa wàtànàhàwùnà ànil munkar gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé a máa kọ àyídá fúnra wa so inú eléyìí inú àwọn nǹkan tí alukurani kà fúnra wa ni tó kà fún wa ni táàbí ṣe kíni táàbí qualify láti jẹ́ pé ìjọ tó lóore jù nínú ìjọ tí Allah subhanahu wa ta'ala gbé dìde ni gbogbo àwùjọ kọ̀ọ̀kan tábà tí wá rí pé kò sí eléyìí bẹ́ẹ̀ a rí pé wọ́n máa para wọn láṣẹ dáadáa a rí pé wọ́n sì máa kọ àyídá fúnra wọn a rí pé irú àwọn ìjọ yìí ó ti yọ kúrò nínú ìjọ tó lóore kọ́dà bí máa ń bẹ láyé láwà yìí nínú ìjà nàbí sallallahu alaihi wasallam oore ti kú lára rẹ̀ nítorí pé kí ni ó ti pa nǹkan jì nínú májẹ̀mú tá a gbé kalẹ̀ tá a fi sọ ní ìjọ tí ó lóore yìí. nínú àǹfààní nínú pàtàkì kápára aláṣẹ dáadáa àti kápọ̀ àìdá fúnra wa òun náà ni yàní tahqiqul wilayati bainal mu'minin kápára aláṣẹ dáadáa kápọ̀ àìdá fúnra wa yìí òun náà làá fi mọ ọ̀rẹ́ ààyò láàrin mùsùlùmí òun náà là á fi mọ̀ pé á ah, ọ̀rẹ́ ọ̀rẹ́ tòótọ́ ni wọ́n bára wọn ṣe alákọ̀yà sí tòdodo òun ni wọ́n Allah subhanahu wa ta'ala sọ fún wa pé wàlmùmínúnà wàlmùmínàt ó láwọn mùmíní lọ́kùnrin wàlmùmínàt àtàwọn mùmíní mùmíná lóbìnrin ba'duhum li ba'din awliya ọ̀rẹ́ àyò lápá kan jẹ́ fún apá kan yàní ni wọ́n jẹ́ fúnra wọn alábàáṣe dáadáa òun ni wọ́n jẹ́ fúnra wọn kí ló mú wọn jẹ́ alábàṣe dáadáa ya'muruna bil ma'ruf wa yanhauna 'anil munkar wọn a máa fara wọn láṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọn a sì máa pa ìdá fúnra wọn. gbogbo ọ̀rẹ́ tẹ̀yẹ̀ máa ń bára ẹni ṣe ní mùsùlùmí tó wá jẹ́ pé a ah, mo pa ti sáyé rẹ̀ ni o orí ti ṣe tí ò dáa ọkàn dákẹ́ àwọn èèyàn wá pàkíyèsí rẹ pé ah, ọ̀rẹ́ rẹ ẹ̀yin náà rẹ súnmọ́ra yín jù ó sì máa sọ báyìí ó sì máa sọ fún ó sì máa sọ fún ní ah, àmọ́ bá a ṣe ń bára wa lò ẹ̀ sáà fílẹ̀ báwọn èyí tí ò já jà látijọ́ ìlànà àbúbá ti parí jàrá wọn so eléyìí ní ti báyìí nínú Islam nínú sunnah nabi sallallahu alayhi wa sallam eléyìí ò kéé sọ̀rẹ́ ẹtí báyìí sí kéé ṣe ìjẹ́ ọ̀yá yóò tòdodo tí Islam fẹ́ ká ṣe kíni tó fẹ́ ká jọ jẹ́ pẹ̀lú ara wa nítorí kíni àfirawálẹ̀ àparawa láti dáadáa àkọ àìdáfúnra wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú pàtàkì tí ń fẹ́ fún ìpaniláṣẹ dáadáa àti ìkọ àìdáfúnyà òun náà ní pé kíni innahu min asbabin nasri ala al-a'da wa tamkin fil ard inú àwọn okùnfà ìdí máa ṣokùnfà kí mùsùlùmí tí a fi máa rárá sí lórí ọ̀tá tí Allah subhanahu wa ta'ala ní máa fi gbéyàn lékè àwọn ọ̀tá wa tamkin fil ard tí a ti tún máa rẹ́sẹ̀ fi múlẹ̀ lórílẹ̀ tí súnà Nabi sallallahu alaihi wasallam tí ó fi tàn ká tí Islam òun náà ní kíni òun náà ní ká máa fara wa láti anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ̀lù hajj ó ní wala yansuranna Allahu man yansuruhu ó ní Allah subhanahu wa ta'ala ọba àdìkẹ́ọ́lá pàápàá yóò máa ran gbogbo ẹni tí bá ti ń ràn lọ́wọ́ yóò ràn lọ́wọ́ kó láti ràn Allah subhanahu wa ta'ala lọ́wọ́ tó fẹ́ kọ́lé ni àbúfẹ́ ra mọ́tò àbúdìbùkátà rárá àtàbíra lọ́wọ́ òun náà ní pé ká ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala wá sọ fún wa pé inna Allaha laqawiyyun aziz Allah subhanahu wa ta'ala ọba tó lágbára ni ọba tí ọba bíi ni kò sí tá a fi ràn án lọ́wọ́ ọba ní alladhina in makkannahum fil ard aqamu ssalat àwọn táwọn yìí bí Allah subhanahu wa ta'ala ó lọ́wọ́ yìí àwọn náà ni àwọn tó yẹ pé tí Allah subhanahu wa ta'ala bá fún wọn ní ìyọ̀dá yàtọ̀ tó bá gbà wọ́n láyè lórílẹ̀ àkọ́ọ̀mù sọ̀lá wọn máa kírun táyì bá wà fún ẹlẹ́lẹ́ wọn máa kírun wà á dáwọ́ zaka wọn ó sì máa yọ zaka wà á máa wú bil ma'ruf wà náà ó á ní kúńkẹ́rù wọn ó sì máa para wọn láti dáadáa wọn ó sì máa kọ àìdá fúnra wọn so eléyìí nínú àwọn ọ̀nà kan ni táàbì máa pàtàkì ká para ẹni láti dáadáa ká kọ àìdá fúnra wa ẹlẹ́gẹ̀ẹ́rin nínú ọ̀nà yìí òun náà ní al-amru min al-halal wal-muhafazatu ala salahi al-ibad nínú pàtàkì tí ń bẹ fún kápára ẹni láti dáadáa òun náà ní pé kí ni á ń fọkàn balẹ̀ á ń fọkàn balẹ̀ kúrò níbi ìparun tá a bá ti ń para wa láti dáadáa tá a ní tí ò dáa tá a ń kọ́ fúnra wa láwùjọ á ní fọkànbalẹ̀ kúrò níbi wa ta'ala yóò di bá wa lógìkì á sì ní fọkànbalẹ̀ kúrò níbi aburú rúkèrúdò tí ó máa ṣẹlẹ̀ láwùjọ wa níbo la ti rí Ah, hadith wa fáwọn Nu'man bin Bashir radiyallahu anhu ti ah, anabi sallallahu alayhi wa sallam hadith náà wà nínú ah, sahih muslim anabi sallallahu alayhi wa sallam anabi awọn sahih bukhari anabi sallallahu alayhi wa sallam ó sọ fún anabi ni mathalul qa'imi ala hududillah wal waqi'i fiha kàmátàlì kọ́wọ́mìnì sáhàmù aláàbẹ̀mìnà anábì ní àpèjúwe ẹni tó dúró síbi ààlà Allah subhanahu wa ta'ala yàtọ̀ ẹni tó dúró déédéé níbi tí ọba àlejòlá tó ní ká dúró sí àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ àwàlúwà kẹ̀kẹ́ ìhà àtàpèjúwe ẹni tó ṣe kí tó tayọ àlà ẹni tá a ní tá a ní kó máa ṣe nínú ẹ̀sìn ni tó wá ń ṣe àtẹni tó kọjá àlà tí ò ṣe tá a ní kó máa ṣe nínú ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam anabi ní àpèjúwe irú ẹni bẹ́ẹ̀ ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ìjọ kan ni àwọn àjọ táwọn yìí anabi ní ìsáhàmù alásàbìnà àwọn ìjọ tá a wí àwọn méjèèjì wọ́n fẹ́ wọnú ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi tá a wá rí ọkọ̀ ojú omi tó ní àgbékà méjì ni àwọn kan wà lókè àwọn kan wà nísàlẹ̀ àwọn kan wà ní a ah, òkè làwọn fẹ́ mú o àwọn kan ní ìsàlẹ̀ la fẹ́ mú ọ̀dà kan wọ́n máa dàníyàn jìyà ìsàhàmù aláṣẹ́fìnà wọ́n wá ṣe kíni wọ́n wá ṣe kúrò yàní wọ́n ní tọ̀ ẹ ká kí náà máa ń pè é lẹ́nu Yorùbá ẹ wọ́n mú di àbí ẹ̀hẹ̀n wọ́n wá wò pé tọ̀ ó yá ẹjẹ́ ká bí ká pàṣẹ èèyàn ṣe ballot ìpè ó yá orúkọ tiwa ẹ̀kọ́ orúkọ ti ẹni tó ba rẹ̀ bá ti wọ́n bá ti mú òun yóò bọ̀ sókè ẹni tó ni wọn bá mú nígbà tí wá ṣe anabi sallallahu alayhi wa sallam anabi nípa asaba ba'duhum anabi ní àwọn apá kan nínú àwọn ìjọ tá a sọ òkè ni wọ́n mú tí wọ́n dúró sókè ọba àti wọn àṣìfàlà ha àwọn apáta dúró sálẹ̀ bàtí wọ́n wà nínú ọkọ̀ ojú omi tí wọ́n lọ wọ̀kẹ́ nàlẹ́bí náà fi àṣìfàlì ha àwọn tí wọ́n wà nísàlẹ̀ ọkọ̀ ojú omi ìdàsídàkọ̀ omi nàlùmá táwọn bá fẹ́ mú mi tí wọ́n mọ́rù àdàmà ń fọ́ ọkọ̀ hun wọ́n ní láti kọjá ìsàlẹ̀sàlẹ̀ ló wà táwọn bá fẹ́ mú mi wọ́n ní láti gùnkè táwọn bá kọjá sókè síwájú kan tó lọ rí omi mu látara àdéhùn wọn wá ronú ah, ìdáàbí táàbì máa dààmú ẹlẹ́mẹ̀ wa ẹ jẹ́ káwa náà wọ́nà táàbì fa omi sọ́dọ̀ wa káwọ́nà ká fọmi sọ́dọ̀ wa káwa náà máa rí omi yìí ká máa lò ká máa rí lò dàrẹ́ nígbà tí wọ́n wà á ronú kiri òun wọn mú jáde pàpàlú láwọ́ farakuna fi nàṣú ibi náà farpan táwa náà bá tẹ̀ lé lùbì kan níbi tó jáde wa inú ọkọ̀ omi náà wà ó láàrin agbami wọ́n wá ní táwa náà bá lè lu bì níbi tó jẹ́ ààyè wa kárára lu kótóró kámájọ pọ̀ púpọ̀ o wà láwọn olóòbí máa ń fa ọ̀kọ́ náà kámáwulẹ̀ máa dààmú àwọn tí ń bẹ lókè tábàní ká máa lòkè lẹ́ẹ̀mẹ́wàá yóò padà sọ àwọn náà pé àwàlá yín kọ́ ẹ̀yin nìkan lẹ́ ń lo orin ẹ náà fẹ́ ká lu bì kan nísàlẹ̀ tábà wá lu bì sàlẹ̀ yìí á pé kí ni àwọn náà máa rómi nírọ̀rùn àti nídààmú àwọn tó wà lókè àwọn tó wà lókè sábà fi lè fi wọ́n lẹ̀ fẹ́rẹ́ ipe kí wọ́n sin tán láwọn ó ṣe kí wọ́n lu ibi tán láwọn fẹ́ lu wọ́n mẹ́ ẹ̀rọ ọ̀dùn ibi tán láwọn fẹ́ ṣe yìí hàlà kù jẹ̀mí ànábì gbogbo ẹ̀yà ni ó pa mi gbogbo ẹ̀yà àwọn ó pa mi wọ́n yìí ákàlù ala aydihim najaw jẹ̀mí àná ànábì wa ni najaw wa najaw jẹ̀mí àná ànábì ni tẹ́ bá wá mú wọn lọ́wọ́ tẹ́ bá sọ́ọ̀pù wọn tẹ́ ẹ̀jẹ̀ kí wọ́n sin tí wọ́n láwọn fẹ́ ṣe àwọn yìí ò ní pa wọn ẹ̀yìn so eléyìí ànábì sàpèjúwe fún wa ni nípa ni nípa ká máa para wa láṣẹ dáadáa ká sì máa kọ àyè àfúnra wa ìpè gbogbo àwùjọ tá a bá ti rí tó jẹ́ pé àwọn kan ṣàìdá gbogbo agbọwọlẹ rán nígbà tí ò jẹ kú léde àwọn kan wà tí ò da gbogbo agbọwọlẹ rán nígbà tí ò dá dúró wa nígbà tó bá padà yá yóò padà dẹ́kù lé oníkálukú yóò sọ àdádúgbò ẹnìkọ̀ọ̀kan wa òun náà lànà fi fún alápèjú olú eléyìí pé àwọn tó wà ní ọkọ̀ ojú omi táwọn òbí bá sọ pé àwọn náà mọ̀ fúnra wọn tò tó bá di pé omi ń bẹ̀rẹ̀ sí wọnú ọkọ̀ ojú omi lẹ́yìn ìgbà táwọn tó wà ń sálẹ̀ bá tẹ́lì náà tán bá panu kò sí bí o ṣe ní ká àwọn tó wà lókè náà àwọn náà ò panu eléyìí òun ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn pàtàkì ìpaniláṣẹ dáadáa àti kíkọ àìdá fún rẹ yìí. èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ òun náà ní ipe ìpaniláṣẹ dáadáa àti kíkọ àìdá fún nìyí fi ìdáhùn àdá àni ìbáàdì yàní ìmọ̀ kọ́ alìlà ní máa ń kọ sí ìyàkúnyà yàrá kéde kéèyàn orí ìbínú Allah subhanahu wa ta'ala ní máa gbé yẹn jìnnà sí ìyá Allah subhanahu wa ta'ala ọba àlejò ọlá sọ fún wa nínú suratul Ma'idah Allah subhanahu wa ta'ala ní lu'ina alladhina kafaru min bani Isra'il ó ní wọ́n sẹ́bilé àwọn tí wọ́n jẹ́ kèfèrí nínú àwọn ọmọ Bani Isra'il ala lisani Dawud wa Isa ibn Maryam látòrí ahọ́n anabi Dawud wa Isa ibn Maryam àti anabi wa Isa ibn Maryam alayhi masalatu wassalam yàní wọ́n sẹ́bẹ̀lé wọn wọ́n gbé wọn sẹ́bẹ̀ wọ́n sẹ́bẹ̀lé wọn ẹ wọ́n ní sìn èpè èèyàn séèyàn ẹ ti bá àwọn sèkò sẹ́ni tó lè tẹ́rígà kí wọ́n sẹ́bẹ̀lé ẹ ní sìn ẹ̀dá káwá pé àtòdìdí ànábì ọlọ́run méjì àwọn méjì ni wọ́n á panu pọ̀ wọ́n wá sépèlé yẹn ẹ ẹ pé èpè tí wọ́n sẹ́lẹ̀ yẹn wọ́n sẹ́ ẹ̀rí hàp wọ́n sẹ́ lórí òdodo ni irú èpè ó ṣe kíni ló sì wúrò ẹ̀ níbẹ̀. àwọn oníwọ́n sẹ́pèlé àwọn tí wọ́n ṣe pèpè ní nínú àwọn ọmọ ìsọ̀rọ̀ àwọn ọmọ àwọn bàlẹ́ ìsọ̀rọ̀ yìí wọ́n sẹ́pẹ̀lẹ̀ wọn kí ló bá náà sẹ́pẹ̀lẹ̀ wọn dáríkà bí máa aṣọ́wó wà káànú yà àtàdù látara kí ni ara ẹ̀sìn wọn sẹ̀ látara pé kí ni kò tẹ̀lé tí àwọn ànábì wọn pa wọn látàbí ká máa ṣe wà káànú yà àtàdù wọn sì máa kọjá là kọ́má ní kí wọ́n dúró mí gbogbo àná la ma àwọn bàlẹ́ ìsọ̀rọ̀ yìí àti gbọ́ta àwọn lẹ́sìrìsì pàpàjùlọ tàwa lọ́wọ́ ìtàn wọn ní sọ́ọ̀tì bá kọ̀rọ̀ bí Allah subhanahu wa ta'ala ti sàlàyé fún wa látara pé kí ni ibi táwọn ibi ọba nínú owó dúró nǹkan ètò wọn lọ́rùn á ẹsẹ̀ báyìí fún náà àwọn tó ṣe àwọn tó ṣe má ẹ̀tún bá wa wá nǹkan míì títí tí ó ṣe kí ni tí wọ́n fi wá provoke ànẹ́bí wọn tí ó fi wá bá a dé pé kí ni yóò wá ṣépele wọn. so Allah subhanahu wa ta'ala wa ni wọ́n ṣépele wọn nítorí wọn àtàwọn ṣépele wọn ni pé àbìmọ̀ aṣọ wọ̀gánú yà àtàlù wọn àmọ̀ kọjá àlà á rí pé Allah subhanahu wa ta'ala ó sọ ní wọ́n ṣe yìí ó sọ ní kí ni ó ó sọ ní fún ọ̀nà wo wá ní wọ́n gbà tayọ àlà ọ̀nà wo ni wọ́n tún gbà tẹ́sẹ̀ ọwọ́ ni káánú láyẹ̀ tànà àwọn àmúkàrí fàánù pé wọ́n yìí kọ́ àìdá tí wọ́n bá ṣe láàrin ara wọn fúnra wọn. wọ́n bá lẹ́ni níta ìdá láàrin wọn nítorí kó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ nítorí kó jẹ́ bàbá rẹ̀ nítorí kó jọ́gà rẹ̀ nítorí kó jẹ́ fámìlì rẹ̀ nítorí kó jẹ́ ìyàwó rẹ̀ nítorí kó jẹ́ ọmọ rẹ̀ yóò filẹ̀ yóò àrẹ̀ filẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹlòmíì ni yóò ṣe kí yóò kọ́ fámìlì àwọn táwọn bàbá ìsọ̀rọ̀ yìí wọ́n tún burú ó tún burú jù bá lọ àwọn èyí ẹ̀kọ́ fẹ́ni kankan ni wọ́n á ní ẹ̀kọ́ oníkálukú kalẹ̀ irú àwọn burúkú ti bẹ lára àwọn bàbá ìsọ̀rọ̀ yìí ní tí wọ́n á ní dára tiwa náà ó sì ní dára wa nínú àlùmọ́ àtàbí sallallahu alaihi wasallam ayé màá láwọn kan tí wọ́n ní ah, ìdájọ́ lẹ̀ sọ́wọ́ lọ́rùn wọ́n ní don't judge ẹ má judge àwọn èèyàn ẹ fọlọ́run lẹ̀ tí yorùbá wa tún sábòsí wọ́n ní ah, pé a ah, lè fi ìyá ọlọ́run ọlọ́run náà ló mọ bí ó ṣe ran ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ wo lè fi jẹ ọlọ́run àmọ́ lè fi jẹ ara rẹ̀ tó bá jẹ́ pé ẹ̀tọ́ tiẹ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ tẹ̀lé ń mọ́lẹ̀ ẹ̀ kò ní sọ pé tọ̀ ẹ̀jẹ̀ ọlọ́run lẹ̀ kó fi jà ní ẹ̀dí bá wọn yóò ṣe kíni yóò kọ́ra kankan lórí ẹ̀tọ́ tiẹ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀sìn làwọn èèyàn bá wọn fẹ́ ló bá àtúntò fẹ́ tà fẹ́ kàn yóò ní pé a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run ló lẹ́sìn rọrùn láti fi ṣèkínní láti fi ṣíjú àwọn èèyàn kó o níbi máa kọ nǹkan tí kò dáa láwùjọ. sọ eléyìí nínú aburú tí àǹfààní sọ ayé ṣe kí Allah subhanahu wa ta'ala tó ti torí ẹ̀ tó ní kí ànábì Dawud àtànábì Isa alayhi salam ó ní kó ṣèkèlè wọn. sọ látara eléyìí táwa wá ṣèkínní táwa bá ń pàṣẹ dáadáa táà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àǹfààní tó wà nínú al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar òun náà ni pé al-amru bil ma'ruf yìí fi tawfiq lid-du'a wal-istijaba téèyàn máa ń pa láṣẹ dáadáa tá a bá ń pa ìdá fúnra láwùjọ yìí máa ń ṣokùnfà téèyàn máa fi ṣe kò ń gẹ gbígbàdúrà látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àwùjọ téèyàn bá ti máa ń pa ìdá fúnra ẹni téèyàn bá ti máa ń pa láṣẹ dáadáa téèyàn bá ń bẹ Allah subhanahu wa ta'ala yóò máa dá ẹ̀ lóhùn bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá tọrọ òjò lọ́wọ́ rẹ̀ yóò máa rọ̀jò fún yà bẹ́ẹ̀ bá tọrọ ìfọ̀kànbalẹ̀ yóò máa rí fọ̀kànbalẹ̀ àmọ́ tó bá ti bẹ́ẹ̀ bá pàásì tí yóò máa ṣe é àti pé kí ni èèyàn ní ní fọ̀kànbalẹ̀ látara pé kí ni àdúrà wa ò ní gbà gbogbo àdúrà tí yẹn bá ṣe ò gbà èèyàn ti káàbà bóyá ọ̀rà mùsàdúrà káàbà ọ̀rà mùsàdúrà ní báyìí ọ̀rà mùsàdúrà ní báyìí kọ́dà mo mo ṣàdúrà láwọn àsìkò àdúrà tára ní sallallahu alaihi wasallam fún ìfúwa kí ni òjò gbà nítorí àwọn tá a ti sílẹ̀ yàtí tí a máa ṣe. Ànábì sallallahu alaihi wasallam nínú hadithu Hudhaifah bin Yaman radiyallahu anhu Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé walladhi nafsi biyadihi Ànábì ni mo búra pẹ̀lú ọba tí ẹ̀mí mi bẹ lọ́wọ́ rẹ̀ ó búra pẹ̀lú Allah subhanahu wa ta'ala fúnra wa Ànábì ni la ta'murunna bil ma'ruf Ànábì ni àkẹ́kẹ́ máa pàṣẹ dáadáa o kẹ́ ẹ máa para yín láti dáadáa wọ́n tó bá wà láti dáadáa wọ́n náà ánìmọ́ gàù àbíkẹ́ ẹ̀ sì máa kọ àìdá fúnra yín àbíkẹ́ ẹ̀ sì máa kọ àìdá fúnra yín àwòlá yóò ṣe káàdì náà lọ́wọ́ àyẹ̀bọ̀ àfàhàlẹ́ ikùn àdáàbá àbíkẹ́ Allah subhanahu wa ta'ala ṣe kìnnì kó gbé ìyà kan lé ilé kó sọ ìyà kalẹ̀ lé ìyà tó sọ kalẹ̀ lé fún mọ́tàdínlẹ́wò Allah subhanahu wa ta'ala kì inú yàtọ̀ Allah subhanahu wa ta'ala máa fi jẹ̀yàn a máa fi ya ebi jẹ̀yàn ebi ó máa pààyàn a máa fi ya akéèyàn máa ní kọ́kàbalẹ̀ a máa fi jẹ̀yàn èèyàn ní ní ẹlòmíì wà nulẹ̀ ńláńlá a máa fi ya fakuru fakuru nafsi yàní òsì ẹ̀mí kéèyàn ní bílíọ̀nù nínú àkáǹtì kò ní mà pé yóò sì máa rò fóun gbádùn yóò máa ní a àwa yóò lè tòsí máa ó lọ sí nínú ẹ̀mí ẹ̀ nítorí pé bó ṣe ní bílíọ̀nù kò tó ẹ̀yin tẹ́ ẹ̀ ní tọ́lọ́kọ́ bọ̀ gan bó bá tún rí gbà lọ́wọ́ yín gan yóò tún fẹ́ gbà fún bílíọ̀nù rẹ̀ so eléyìí ní sèyí inú yà sí Allah subhanahu wa ta'ala ti máa fi jẹ́ yẹn so téèyàn bá ti wá ṣe kí ni tẹ́ a bá ti ń pàṣẹ dáadáa tá a bá ń fa ìdá fúnra wa á rí pé Allah subhanahu wa ta'ala bá a bá ti ń bẹ̀ ẹ́ yóò ṣe kí ni yóò sì máa gbà á lọ́wọ́ wa yóò sì máa dá wa lóhùn àdúrà wa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ òun náà ni pé ìmọ̀ pàṣẹ dáadáa yìí mímu kàfẹ́rọ́ ti dùnú mi wal khataya inú àwọn nǹkan tí máa ń pa ẹ̀ṣẹ̀ rẹ fún yẹn ni ká máa pàṣẹ dáadáa fúnra wa ká máa pa ìdá fúnra wa ìmọ̀ ṣe kí ni ìmọ̀ pa ẹ̀ṣẹ̀ rẹ fún yẹn àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tó yẹ pé mùsùlùmí ó máa kó sí tó yẹ pé kò sí bá a ṣe lè láṣẹ tó tá a máa yọ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí àwọn nǹkan kan wá ń bẹ tó yẹ pé Allah subhanahu wa ta'ala ti pa wá láṣẹ rẹ̀ tó ti ní ká ànábì sallallahu alaihi wasallam ó là kalẹ̀ fún wa pé tọ̀ ẹ máa kó sáwọn ẹ̀ṣẹ̀ míì tẹ́ ráyè pé kó bẹ́ẹ̀ radiyallahu anhu tó wà nínú sahih bukhari wa muslim umar ibn al-khattab ó béèrè lọ́wọ́ àwọn sahaba ìjọ kan ó ní taalẹ́ni tó gbọ́ nǹkan kan lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam nípa al-fitna nípa fìtínà òun fẹ́ gbọ́ ta ló gbọ́ nǹkan lẹ́nu ànábì pé ànábì tẹ̀ sọ nípa fìtínà a Hudhayfa ibn al-Yaman ó ló ń gbọ́ lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam tá ànábì sọ̀rọ̀ nípa fìtínà ó ní sallallahu alayhi wa sallam sọ pé fitnatu rajuli fi ahlihi ànábì ní tọ́mọ ènìyàn ní látara fámìlì rẹ̀ ìjìnà tó ń kó bá fámìlì rẹ̀ ẹ́ wà máa nìyí àti látara dúkìá yàn wà nafsihi àti fìtínà tọ́mọ ènìyàn ní ibi ẹ̀mí rẹ̀ wà wà láti yí àtọ́mọ rẹ̀ bàbá yóò máa rí fìtínà látara ọmọ ọmọ náà máa rí fìtínà látara bàbá rẹ̀ yóò máa rí fìtínà látara dúkìá yàn anábì ní gbogbo eléyìí tẹ́rí rí fìtínà ó ń fara ní aládùúgbò rẹ̀ àbí kó jẹ́ pé aládùúgbò rẹ̀ náà ní ń fara ní ọ́ anábì ní gbogbo àwọn fìtínà yìí anábì ní yukafiru hasuya àwọn tí ó máa pa ẹ̀ṣẹ̀ fìtínà yìí rẹ́ fún yàn òun náà ní hasuya àwẹ̀ gbígbà ó bẹ̀rẹ̀ látòrí àwẹ̀ ọ̀ràn yàn àtàwọn àwẹ̀ tó jẹ́ pé kíni tó jẹ́ tàtọ̀ wàá àwọn àwẹ̀ tá à ń gbà tá a fi ń tí ẹlòmí dúkìá rẹ̀ òun ni òjò ráyè kó ráyè tàlá subhanahu wa ta'ala ẹlòmí ọmọ rẹ̀ ni ẹlòmí ẹ̀mí ara rẹ̀ gan náà ni nafsi nafsi ẹ̀mí ara rẹ̀ ní pákàkiri yín sá ń du ẹ̀mí òun náà ni ẹ̀mí tí ò ṣe é dù ẹ̀mí tó yẹ pé kò ṣe é dù tó bá yẹ kó tó bá tásìkò tí ó pọ̀ níṣì yóò pọ̀ náà ni kò sí tó ṣe gbogbo wàhálà tó bá wù kó ṣe káàkiri gbogbo àwọn òyìnbó tí wọ́n gbìyànjú káàkiri pé á nípa ẹ̀mí káwádìí nípa ẹ̀mí bóòlá ti ẹ̀ lè du ẹ̀mí yìí bẹ́ẹ̀ yóò ṣe ní bọ́ bóòlá ṣe lè du àwọn èkó wá gbìyànjú débi pé wọ́n wá ṣe kíní kàtà ń pè ní life support Eh, life support machine tó jẹ́ pé Eh, machine yìí bẹ́ẹ̀ mi bá ti bẹ́ẹ̀ bọ́ tán wọ́n wá ṣe kíní wọ́n wá plug machine yẹn mọ́ yẹn la yòò wọ́n wá ní ah bó ṣe wà yín nísìnyí yóò tún sẹ̀mí ní wákàtí mẹ́wàá sí wákàtí mẹ́wàá tí wọ́n sọ yẹn yàní wákàtí mẹ́wàá tí Allah subhanahu wa ta'ala tó ló kù náà ni nígbà tó bá ṣe déédéé nígbà míì so ìgbà míì wá ẹni tí èbó ti sọ pé ah wákàtí mẹ́wàá ló kù tí ó fi kú yóò sì yà yóò sì gbádùn kò sí ní kú má ẹtì bá yóò bá tún dìde yóò máa wá jọ wọn lójú so ìta àfẹ́ ló ń bẹ̀ ni pé ẹ̀mí tá à ń dù káàkiri tẹ́lómi nítorí ẹ̀ ti ń ṣẹbọ tẹ́lómi nítorí ẹ̀ ti ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ oríṣiríṣi káàkiri tẹ́lómi nítorí ẹ̀mí ẹ̀mí ẹ̀mí yìí ó sì ja okùn ẹbí nítorí pé ń du ẹ̀mí ẹ̀ wọ́n sọ fún ọ pé a ẹni tí ń dààmú rẹ ẹni tí òjò orí jẹ tí òjò orí mu òun náà nìyá lè yá rẹ kí ló ń dù ẹbẹ́ mi rẹ náà ni látara ẹ̀mí yẹn o ṣe kíni o já fún ẹbí o fi gbogbo family sílẹ̀ gbogbo àwọn eléyìí nísìnyí ẹ̀mí tá a wá ń dù yìí yóò padà bọ́njọ́ kan ni àmọ́ ògbó fìtínà tá a bá wá rí látara ẹ̀mí yìí anabi sallallahu alayhi wa sallam ní inú tí ó tún parẹ́ fún wa òun náà ni as-salatu was-sadaqatu wal-amru bil-ma'ruf wan-nahyu 'anil munkar tá a bá ń pàṣẹ dáadáa láwùjọ tá a sì ń kọ àìdá fúnra wa gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa pa gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ yìí rẹ́ ní ìgbẹ̀yìn nínú àwọn torí ọjọ́ ti lọ nínú àwọn nǹkan tí inú àǹfààní tó wà ń bi ká máa pani láti dáadáa a sì máa kọ àìdá fúnra wa òun náà ni pé bil amri wal ma'ruf tahya sunan àkórí rẹ̀ náà nù pé tá a bá ń para ẹni láṣẹ dáadáa tá a sì ń kọ àìdá fúnra ẹni tahya sunan òun náà ni sunan nabi sallallahu alayhi wa sallam òun náà ni ó fi máa sẹ̀mí òun náà ni sunan nabi sallallahu alayhi wa sallam òun náà ni ó fi máa bẹ ẹ̀wù láwùjọ tá a wà lónìí tá a bá wo bí ọdún márùn-ún ọdún mẹ́wàá ká tẹ̀ wá kú ogún tá a bá ń sọ̀rọ̀ nípa súnà nàbì sallallahu alayhi wa sallam ntí ọgọ̀ọ̀rọ̀ yẹn gbọ́yé òun náà ní pé nàmbà fẹ́ ní jẹ́bẹ̀ ìgbé ìdí ń jẹ́ súnà nàbì sallallahu alayhi wa sallam òun náà ní kíni òun náà ní nàmbà fẹ́ kìí ṣe nàmbà túláàsì tabalẹ̀ tó ní ọgbàngbà ẹlòmí àfáànù gbà ẹ̀ ẹlòmí àdára àtinú gbà rẹ̀ eríṣiríṣi lọ́dọ̀ ẹlòmí gbà àtinú gbà rẹ̀ ó sábà pé ṣe bí náà ni bí wọ̀nàhì àdìmúkà àwa ni pé súnà wa tàn káàkiri débi pé láwùjọ lónìí àwa ni pé wà á sí àwùjọ kan tá a wọ̀ kò sí agbolé kan tá a wọ̀ kò sí àdúgbò kan tá a wọ̀ kọ́lá kò sílùú kan nínú àwọn ìlú tá a máa wò pé ìlú ẹ̀bọ tó ṣe pé ní jọ́hún àwọn àwọn alájọ́hún níbi tẹ́kọ̀ọ́ burú dé àwọn alájọ́hún máa ń sọ pé lẹ́nu tí wọ́n lọ́hùn ìgbé á ah, tọ́lọ́hún bá kọ́kọ́ pa ayé rẹ èkó ní kọ́kọ́ pa kí ló fà látara burú tó wà bẹ́ẹ̀ táwọn èèyàn ń saburú bẹ́ẹ̀ lóríṣiríṣi táà tó yẹ pé àwọn tó jẹ́ èèyàn dáadáa tó ń ṣe dáadáa ń bẹ́ẹ̀ náà wà lórí ẹ̀ṣẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe náà wà afẹ́ lè fi ọwọ́ ọmọ ní kàkà wọn nígbà yẹn ẹlòmíín náà àwọn alájọ́ òun ó dẹ́kun jọ́ kan rí ó sì bẹ̀rẹ̀ ó sì padà wálé ó sì bẹ̀rẹ̀ tọ́lọ́dà Allah subhanahu wa ta'ala tó wọ́n fi jáde láyé mọ́jọ́ wọn ó dẹ́kun yìí ma kí ló wà nítorí tí kòkòtù rí bẹ́ẹ̀ èkó náà lónìí tá wá débẹ̀ lónìí tá a bá yẹn ṣe ń tẹ̀lé lánàá Nabi sallallahu alaihi wasallam tààrà àwọn obìnrin tí wọ́n lò ní àmà òfin tẹ́kùn náà yìí so kí ló fà á nítorí pé kíni ìdè amúlẹ̀ ìdè màrú wọ̀n náà yé alìmùkàrú nítorí pé àìdákẹ́ àìdákẹ́ nípa ká máa pàṣẹ dáadáa àìdákẹ́ nípa ká máa kọ àìdá fún rẹ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ̀tẹ̀mú tùlùbídà tá a bá dákẹ́ òun náà ni ó máa pa bídíà rẹ ẹwọ ẹwọ ọ̀pọ̀lọpọ̀ bídíà títí ń kú máwọn oníbídíà lọ́wọ́ nísìnyí látara pé kíni látara pé àdákẹ́ ẹ tẹ́bá lọ wò ó àwọn ni wọ́n má ẹ ti bá wọn jì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń wọ́n lẹ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì gan tí ó gbọ́ yé látara ẹ̀sìn ó gbọ́ yé látara ife a ẹ mà wá gbowó lọ́wọ́ mi lọ́dọọdún olówó mi ní síláì wàláì mo gbọ́ pa olówó kan tí onímọ̀ sọ́sọ̀ mòlídì lọ́dọọdún wọ́n bá gbọ́ wà sí pé mòlídì mo ṣe wọ́n ti wá bá a pé tó mòlídì ọdún yìí ni à ebi wọ́n ti ní òsínú ẹ̀sìn ẹ̀sìn bá a wọ́n bá kò rí bẹ́ẹ̀ ìbẹ́nu ẹ̀sìn báyìí gbogbo àlàyé tó ṣe aṣọ òbọ́mọ yẹn mọ́ bàbá ti bọ́ ọlọ́wọ́ bá lóun ò ṣe mọ́ o ẹ̀sìn bá a so ìmẹ́lẹ́yìn ní ti báyìí wọ́n tún wá sípò mí ni gbogbo yẹn ni wọ́n á ṣe gbogbo ìgbà lọ́pọ̀lọpọ̀ yẹn wọ́n á ń gbọ́ àgbọ́yé náà ni ẹnìkan jọ kan àwọn ọmọ ṣe ó ṣe nígbà tó wá ṣe yìí ọ̀nà tó wá gbà ṣe ni pé òun òun ní pe àwọn èèyàn pé ó ó ha ẹran yẹn fáwọn èèyàn ní tútù inú àwọn tó wá ha ẹran àwọn fáwọn èèyàn fún tútù yìí ẹni yìí kì í o kì í ó lọ bẹ̀ náà ni wọ́n á fún lẹ́ra nígbà tó ah, ah, wá ẹ̀wọ̀n gan ìkómọ àwọn yìí méjì sẹ́ẹ̀sì gan o ẹ̀ẹ́n adá fún mi ní ṣé ní má jẹun gan ṣé wọ́n fi ara tó tó báyìí sí ló jẹ mi <laughs> ẹ̀wọ̀n ọ̀nà tó gbà rò sáà tó má jẹun gan níṣì ṣé wọ́n fi ara tó tó báyìí sí ló ń jẹun ọ̀nà tó ń gbà wò ó nù pé á ah, kì í ní ìṣe kí ni ó bá la ka yìí so ẹlòmíì wà tó jẹ pé mọ́síláhà ni òní ó bá yóò fà débi súnà ìdáfẹ́ ló bẹ̀rù mọ́sálà tó ní àǹfààní kan òní ó fà débi súnà tó bá wọ mẹ́ẹ̀tàn torí àǹfààní òun yóò padà wá di pé ah, súnà yìí kéde torí tẹ kéde tẹ yẹn dúró mẹ́ẹ̀ torí àǹfààní o àti kéde yóò dúró mẹ́ẹ̀ nítorí ti Allah subhanahu wa ta'ala ó bá fi lè jẹ̀sán tó bá di jọ́ ògbédi àlèkìyàmá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àǹfààní ti ń bẹ fún al-amru bil ma'ruf wa nahyi 'anil munkar òun náà ní pé kí ni fún ahlul baatil àwọn oníbàjẹ́ wọ́n máa lẹ́ni ẹni ẹwà òjò wa dáwà lórí náà ti àwọn oníṣiríṣi náà àwọn ní àwọn oníbídíà tẹ̀sí àtàmátì kẹrẹ lọ́wọ́ gá kọ́dà ẹlòmíì ga tí òkè ó ti mọ̀ pé àṣẹ ni ó máa sọba ẹ̀sìn bá òkè ń wa ẹni tí òkè àwọn látara bí súnà ṣe káàkiri náà jẹ́ àní wá àṣà náà bẹ́ẹ̀ lé o bá àṣẹ ni ó máa sọba nítorí pé kíni ó ti mọ̀ yìí pé kíni á eléyìí ojú ọ̀nà orí ọ̀nà àdúrà látara àlàyé táwọn èèyàn ṣe táwọn oníṣúná ni wọ́n ṣe tó tábà wá dákẹ́ láwùjọ táà máa sọ fáwọn èèyàn pé ìkàbá yóò da ìkàbá yóò da ìgbà wo lẹni tí ń ṣèbàjẹ́ kó mọ̀ kó níbàjẹ́ lò ọ̀pọ̀lọpọ̀ èèyàn níṣẹ́ báyìí tí ń saburú aburú rẹ̀ níṣì yóò rà máa dọ̀ ọ́ bò níbi ah, ẹ̀ má jẹun orí mi o ẹ̀jẹ̀ báyìí torí pé tó máa rí níṣìí wàhálà níṣìí wọ́n máa tún sọ níbi pé ẹ̀yẹ̀ ṣe báyìí ẹ̀yẹ̀ ṣe báyìí so ìyíwọ̀n náà yóò jọ máa ṣe ń kọ̀rọ̀ tó o bá ti ń ṣe kọ̀rọ̀ alhamdulillah aburú tún dínkù nù ìwà àtẹ̀mí ara rẹ òun náà ló máa kóbi sínú ẹ̀rí ìgbà àpò òní kóbi sínú àwọn èèyàn mọ́ níta ìkan náà àwọn oníṣúbí ìwúnjọ́ kan wọ́n ní jáde ní òfin tẹ̀síwá sọ́run láti inú ilé ó la tẹ̀síwá àwọn ó ti wá gbàgbé rẹ̀ sọ́run nígbà tó wá jáde wọ́n lè wọ mọ́tò pẹ̀lú àwọn akéwì bó ti wá ti pé súnmọ́ yìí mọ́tò láyé ó bẹ̀ wò ní à ó ní òjẹ́ yọ tẹ̀síwá lọ́rùn títí ẹtí bá ó ti di wòlíì nù ó wá dà sọ́rùn ó wá dà sọ́wọ́ ẹtí bá wọn á wòlíì ọlọ́run lélẹ̀ amúláwùjọ tá a wà ní síbáyì ọ̀pọ̀lọpọ̀ ìsábà tí tó da tẹ̀sí bá sọ́wọ́ tó dà sọ́run ní ti á dìmọ̀ pé ó ní ìdàgbójútó ẹtí bá a dùn bá ẹni yóò gbádùn wàláyé alùsùn náà wal jamaa níbi wàsàtìyà wọn ẹtí bá níbi káwà láàrin gbogbo wọn àwọn ni wọ́n máa ń ṣe dáadáa jù fáwọn àpò oníbídíà tán ti lọ àmọ́ oníbídíà yìí wọn ò ní fẹ́ gbà àbí kí ó kẹ́ ẹ̀lẹ́mọ́ kẹ́ ẹ̀lẹ́mọ́ mọ́bí aburú ẹwọ kan náà àwọn wòlíì wọn níbi tó yẹ pé yóò dà tẹ̀síwá sọ́rùn yóò dà sí gbogbo ẹ̀ yóò gbé látà lọ́wọ́ lọ́sàn-án tó bá ti pé yóò pèrò tán yóò kú yóò lò lọ́ọ́ lè kírun mọ́kà ẹ̀jẹ̀ bá ti mọ́kà ló ti lọ kírun tiẹ̀ àwọn eh, kíná ń kókọ rẹ̀ àwọn ọ̀gọ̀rọ̀ tí wọ́n tẹ̀lé àwọn aláìsí kan tẹ̀lé tí wọ́n tẹ̀lé àwọn náà ti kà pé ṣé wúlò kírun mọ́kà mọ́kà tó yẹ pé lẹ́yìn wákàtí méjì tí wọ́n ti sórí ìtàní tó tó lọ́dọ̀ ah, ni wọ́n kírun so eléyìí ní ti báyìí àwọn èèyàn ní orí lọ́bẹ̀ síbẹ̀síbẹ̀ náà máa ní wòlíì wòlíì yìí tí alùsùnà wọ̀jẹ̀ máa bá wa dé alùsùnà wa ní à fẹ́ àfẹ́ ṣe wòlíì o fẹ́ ẹni tẹ́ ń sọ yìí o wèrè ni o ẹ ti bá mi. wọ́n wá bínú pé ah ó pe àbá wa wèrè ó pe àbá bẹ́ẹ̀ ni ká pè ní wèrè wàlá òun ló pè òun ló pè yìí náà ẹ ti ni ó pè wèrè òun ló pè òun náà ló ti fẹ́ yìí náà kí ló fà bá a ti pè wèrè báyìí á mẹ́nu ni àti sọ kankan bá nípa rẹ̀ ó kó sí kúkúrú ni ó kó sí bíbíà ni ẹtì bá ti torí pé kíni inú májẹ̀mú téèyàn máa fi mú nǹkan sí àlọ́rùn ẹtì bá ti torí pé ah, ẹni yóò aláìyá ni ẹni yóò kókó sí kúkúrú ẹni yóò kókó sí bídíà òun náà ní kíni òun náà ní aláàbù òun náà ní kéèyàn ní làákàyè so àwọn àti sọ pé kò ní làákàyè so nígbà tí wàá ní làákàyè ń sọ à ah, ń sọ nǹkan máa parí but àwọn wàá dúró pé ah, ó ní làákàyè jẹ ẹtì bá ti á ó ní làákàyè jẹ pé wòlíì níṣẹ́ kọ́dà ẹni ọlọ́run níṣẹ́ kọ́dà òun ní eléré àwọn wòlíì ẹtì bá mi so wọ́n wá jó wọ́n tàbẹ́ ṣe kíni wọ́n tàbẹ́ pa sínú wàhálà ní túláàsì so ìdá níbi tá a ní lọ òun náà ní pé kíni bìnnì amúlì bìnnì màálù pẹ̀lú kápá yẹn láti dáadáa àti kápá ìdá fún ni òun náà ní súnà nàbì sallallahu alaihi wasallam yóò fi máa dàgbà òun náà ní súnà nàbì sallallahu alaihi wasallam òun náà yóò fi máa gòkè òun náà ní bídíà òun náà yóò so látara eléyìí òun yóò wá gbé wa lọ síbi ìgbésẹ̀ tó kàn lẹ́yìn rẹ̀ òun náà ní taqriru al-amri bil ma'ruf wa nahyi 'anil munkar. bóòlù àti ẹ̀ṣẹ̀ máa ń máa dáadáa lápáyà láti pa rẹ̀ bóòlù àti mọ̀ pé eléyìí láì dáa á kọ̀ fún yàn. so aṣọ síwájú ní sọ́kí pé nípa fi máa mà òun náà ní pé al-Qur'an wa sunnah bi fahmi salafi as-salih òun yóò jẹ́ àmà ìdá òun náà sòtítàn tí kùránì àti súnà bá pè fún wa ní dáadáa òun làwọn ṣe kíni òun náà láàmà pè ní dáadáa ẹ jẹ́ fún alábòjúwe kan nínú tí súnà nínú tí àlùkùránì wọ súnà tó pè ní dáadáa fún wa òun náà ní sílátù rahim ká da okùn ẹbí pọ̀ nínú tí islam fẹ́ pọ̀ ni tó pè ní dáadáa fún wa kọ́dà ẹni tí anabi sallallahu alaihi wasallam sọ fún pé la yadkhulu al-jannata qati'un ẹni tí máa máa já okùn ẹbí anabi ní kò ní wà al so àrùn ẹni báwo ní sìn ó ń bẹ lérí irun fọwọ́ Allah subhanahu wa ta'ala yóò fi àjẹ́ ẹni báwo ní sìn yóò wọ náà síwájú kó tó wà jẹ́ náà tó bá sì wọlé fi rahma rẹ̀ báàlù nítorí pé kíni nítorí pé ń já òkun ẹbí eléyìí fi ń yé wa pẹ̀lú kíni pẹ̀lú bí òkun ẹbí se tóbi tó a ti mọ̀ pé káàsó òkun ẹbí kọ́ àwọn pé kíni màrúkù ni àbí dáadáa ni láti máa bàyìn láti dáadáa so àwọn èèyàn wa gbọ́ yé wọ́n gbọ́ yé mọ́tò lakọ̀ ní pé gbogbo ń tẹ̀yìn bá ti lè fi dókun ẹbí pọ̀ ẹ ti bá ń sọ òun náà lè fi dókun ẹbí pọ̀ ẹbí ẹni ẹbí ẹni wá kú lápèjúwe níṣì àwọn àni tọ̀ lẹ́gbà tá a sí tá a ti súnà Nabi sallallahu alaihi wasallam àwọn àni jọ mẹ́jọ òun ni fìdáwù rẹ̀ ẹ̀dí bá mi àwọn àni àti sèyí tó yẹ ká ṣe àwọn àni à okùn ẹbí ẹ̀yọ̀gbọ́dọ̀ mọ ẹ̀yọ̀gbọ́dọ̀ mọ ẹ̀yọ̀gbọ́dọ̀ kó jẹ́ kókùn ẹbí ó já lọ́wọ́ rẹ̀ kókùn ẹbí ó má tọwọ́ ẹni jábá ìwọ̀n àti wá àti okùn ẹbí fún nípa pé kí ni nípa pé kò lọ fìdá ẹ̀dí bá mi. káàdùn fìdá òbí ti báyìí àwọn òbí mú káàdùn ní àbí mú káàdùn kọ́ ẹ̀jẹ̀ wa nítorí pé táwọn ẹbí ò mà lẹ́sìn táwọn sọ àbá rẹ̀ ṣe àwọn òfin mú kàrù ni so àmọ́ àwọn bẹ́ẹ̀ ṣe kí ni wọ́n bẹ́ẹ̀ kó lò ó láti ṣe kí ni ká kó ṣe sílẹ̀kùn rahim so irú eléyìí ní ti báyìí àbí ká dára wa padà sínú kí ni inú alkitabu wa sunnah láti fi mọ tá à ń pè ní al-ma'ruf láti mọ tá à ń pè ní al-munkar àwọn kankan ń bẹ láwùjọ wa nínú àṣà tó jẹ́ pé Yorùbá wọ́n sọ di munkar mọ́ wa lọ́wọ́ láwọn kan tó jẹ́ pé kò sí nǹkan kan tó ṣe nínú ẹ̀sìn ààrẹ ní pé ẹ̀ka yóò dáa yóò sọ ọmọ yóò sọ ní kíni yóò sọ ní múkà mọ́ lọ́wọ́ kọ́lá yóò tún lé àwọn kankan máa pé é bẹ́ẹ̀ bá ṣe ewu lálábà yìí ní bẹ́ẹ̀ o nínú ẹ̀ tí yorùbá máa lé tó sọ ní múkà mọ́ lọ́wọ́ wọ́n lè sọ pé a èyí gbálẹ̀ lálẹ́ ẹ wá èyí gbálẹ̀ lálẹ́ ilẹ̀ ilé rẹ bá wá dọ̀tí lálẹ́ ó wà fi ilẹ̀ bẹ́ẹ̀ pé a àyè gbálẹ̀ lálẹ́ o ẹ̀dí bá ṣe kọ́lá wọn tún sọ kíní kan máa pé ẹ wà á rí àwọn míì tí ò lágbọ́n yẹ́sì wọ́n wà nílé kókó mẹ́yẹ̀ gan ká gbogbo kan ní wàhálà yẹn máa ń pọ̀ sí a ní wọ́n ní èyí báyìí lálẹ́ ah, ẹ wá bèèrè lọ pé a ah, màmá kí ló lé ní èyí báyìí lálẹ́ àyíndé náà ní ọmọ pọ̀ yẹn fún wọn lálẹ́ èyí báyìí lálẹ́ ẹ̀sìn bá kò bá wọn lọ wọn ní èyí báyìí lálẹ́ náà ni a àyè pọnmi àyè pọnmi wọlé lálẹ́ ẹ̀sìn bá wọn sì ó pọ̀ lé lọ́dọ̀ Yorùbá wọn èyí jókòó lé lé odó wọn èyí ṣe gbá wọn ewé wò ó di wọn gbé oríṣiríṣi òun náà ní òwò máa gbé wá fún wa tó jẹ́ pé kí ni lọ́dọ̀ tí wọ́n wọ́n máa pè ní múnkàrù fún wa so ṣé kí ni yìí ọwọ́ ajẹ́ múnkàrù lóòótọ́ àbí èsì múnkàrù àbí ká padà sínú alkitabu wa sunna ká padà sínú alkitabu wa sunna sálàbí asọ́ọ̀rì so eléyìí òun náà ni ọ̀nà tá a máa gbà tá a fi ṣe tẹ̀kẹ́rù al-amri bil ma'ruf wan nahyi 'anil ní tá a pè ní ma'ruf òun náà ni pé kí ni máa àwọ́kàwé ṣàrò òun náà ni kí a máa sọ fún wa pé eléyìí tí òfin bá kọ̀ fún wa pé nǹkan yìí nǹkan tí ò ni òun náà láàmà sí kíni òun náà ni àmà sí àìdá so eléyìí nǹkan tó ṣe pàtàkì púpọ̀ ni tó ẹ̀ka mú lọ́wọ́ so àwọn nǹkan mi wá ń bẹ tó jẹ́ pé ṣáàrù tú wa lẹ́ńbẹ̀ ni nínú àwọn nǹkan ayé nínú àwọn nǹkan àládà tó jẹ́ pé ó dìgbà tá a bá ṣe ẹ̀rí ẹ̀rí fún pé nǹkan yóò dáa òun látò jìnnà sí òun náà nìyàtọ̀ tó wà níbi nǹkan tá a bá pè lẹ́sìn àti nǹkan tá a bá pè ní àlàáda nǹkan tá a bá pè ní àlàáda ìpìlẹ̀ nínú ẹ̀ òun náà ni pé kéèyàn máa ṣe ni ìpìlẹ̀ nínú àládà àgbàtà bá tó wá rí ẹ̀ tó wá ní ẹ má ṣe nǹkan àyímá o látẹ̀wá ti kíni látẹ̀wá kú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí a mọ̀ sí ìbáadá ìpìlẹ̀ nínú ẹ̀ pé ká má ṣe pé onígbàtà bá tẹ̀ wá rí ẹ̀ tó ní á má ṣe onígbàtà bá tẹ̀ wá rí ẹ̀ yìí tó ní ká má ṣe látẹ̀wá má ṣe eléyìí ló dá àwọn báwọn bíbí àlọ́wọ́ nǹkan méjèèjì ó dá àwọn báwọn bíbí àlọ́wọ́ kan tó jẹ́ pé wọ́n wá ti òun náà tó bá tẹ pé ẹ bá sọ̀rọ̀ mi yá abẹ́lò mi yóò máa sọ̀rọ̀ aeroplane ṣé sáadà mi gun ni ẹ̀rọ àti sáadà fóònù ni sáadà mi gun mọ́tò ni ẹ̀sìn ló ẹ̀kẹ́ máa gun ẹ̀rọ pàdé ní ṣáadà ah ẹ̀ á lùsùn náà ẹ̀ náà tó gun mọ́tò ni àìsí kẹ́tẹ́kẹ́tẹ́ ló ẹ̀kẹ́ wá kẹ́tẹ́kẹ́tẹ́ làwọn anábì máa ń gùn ẹ̀rọ àti ìwé táwọn ẹ̀kẹ́ wò báyìí ní káàkó ní yèsì kan ẹ̀dùn àti ìfẹ́ jẹ́ àyè so àlàyé nínú eléyìí ń bí àlàyé ìfarabalẹ̀ ni èyí sàlàyé kápá àdé alẹ́ lórí títì ẹ̀dùn àti ìfẹ́ nítorí pé ní ẹ̀ tó sọ jáìlù tó pàdé nìkan ẹ̀ tó sọ kalẹ̀ wàhálà ni kẹ̀tọ́ wá gbẹ kẹ̀tọ́ wá lẹ́yìn kẹ̀tọ́ wá gbé yín kó mẹ̀ fún àmẹ́tẹ́ bá pàdé tó wá sọ fún yín pé ẹlẹ́kùn àbá o ṣé mọ́tò tó yẹn fún yín sì ṣé kèsè bíbí àní tó gbé ànábì òṣè sẹ́wọ̀n pé eléyìí ti ṣe mọ̀ pé ó dà pé kò yé ẹnu e, àbí a kèsè bíbí àwọn eléyìí ọ̀rọ̀ ayé ni ẹ̀rọ ànábì sọ pé àtúmọ̀ àlámú bí òmù rẹ̀ lórí àkú àmọ́ tó bá ti jọ́rẹ́ ẹ̀sìn táàbì súnmọ́ Allah subhanahu wa ta'ala agbọ̀dọ̀ máa retí ẹ̀ yóò lè yé eléyìí ẹ̀sìn bá mi sùn so lábàrá di eléyìí láàmú pé kí ni ìta níbi níbi tó bá ti jẹ́ àlájá àgbàtà abáyé tó ní ká má ṣe kí ni tó ní ká má ṣe ẹ̀sìn bá wọn tó ní ká má ṣe lápèjúwe nísìn nìkan ní tó ní á lóṣooṣù ẹ̀sìn bá mi sìn ní olùkọ́ dábìtì mi máa ráyè ìwé náà níbi ọwọ́ ti sunday á ah, ní wàá ní wàá kiri ilé ẹbí àná ó sì fi àyè láyé sùn náà sanni mi ní yọ̀ọ̀nà tí mo fi lọ lè kí àwọn ẹbí ẹdí bá mi ẹ̀rí tó lè yí sí báyìí kò sí àgbàdo abákòó ní ẹ̀ nínú ẹ̀sìn tó ní ká má ti kíni tó ní ká má ṣe nǹkan wọn kátó wá ti kíni kátó wá jìnnà sí kátó gbà pé kì í so tábà wá ti wá máa bá a ti máa fi al-amru bil ma'ruf wan nahyi 'anil munkar bá a ti máa ń pa nínú ẹ̀sìn àjẹpé àwa ní Ani sí ìmọ̀ tó pé ìdíjẹ́ ìdíjẹ́ àlùmọ̀rú ìdíjẹ́ àlùmọ̀ká àti sọ pé a mọ̀ látara ẹ̀sìn ni so látara délé mùsùlùmí ṣe kí ni anibukata sí mà ẹni tí ó pani láṣẹ dáadáa ẹni tí ó fa ìdá fún wa òun náà gbọdọ̀ ṣe kí ni ó gbọdọ̀ nítorí pé ewu lálá ìbẹ níbi kí ni ìbẹ níbi kéèyàn máa má kó ṣe kí ni kó wá máa ṣe kí ni kó máa pààyàn ewu lala bẹ níbi kẹ́yà máa ma pé ní ìdá àbí òdá kó kàn bọ́ síta kó sì máa kọ́ fáwọn ẹgbẹ́ mọ́ṣe mọ́ṣe kó padà wà lọ́lẹ̀ wádìí náà wá rí o òun gẹ́gẹ́ ló fìdí rẹ̀ mí bẹ́ẹ̀ bá a fẹ́ ah ìmọ̀ ni àmì kan máa ń gbọ́ táwọn àbá máa sọ pé kò dáa kò dáa ni ó jẹ́ kémi náà ó ṣe kíni ó jẹ́ kémi náà ní òdá se eléyìí ó ṣe pàtàkì púpọ̀ káàdé kíni ká wá mímọ̀ nítorí pé ìmọ̀ o na náà làkọ́kọ́ kọ́dà àwọn onímọ̀ jẹ́ kó yé wa pé ìjọsìn téèyàn bá ń ṣe yàrá tó ń ṣe ìjọsìn láláì ní mímọ̀ nípa ìjọsìn tó ń ṣe yẹn nígbà téèyàn ṣe kíni téèyàn dàpọ̀ ara ẹni ó wà mímọ̀ nípa ìjọsìn tó ń ṣe kó bá mọ́tẹ́kínní kó bá wà alábàyè náà kó bá wà alábàṣeyọ̀ kó wà lórí àmọ̀dájú lórí ìmọ̀ lórí ìkàtó ń ṣe òun náà ló bá àti Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú sọ́ọ̀tù Muhammad aya 19 Allah subhanahu wa ta'ala fa'lam annahu la ilaha illa Allah wastaghfir li dhanbik wa lil mu'minin ó sọ fún anabi sallallahu alayhi wa sallam fa'lam annahu la ilaha illa yàní lọ́lẹ̀ wá mímọ̀ nípa la ilaha illallah yàní pé kò sí ọba kan tó ní ìwọ kéèyàn máa jọ́sìn fún àyàfi Allah subhanahu wa ta'ala wà sẹ́nu bí ó lè lẹ́nu kó o sì wá máa wá kó níbi kó níbi ẹ̀sìn rẹ̀. àwọn onímọ̀ wọ́n yọ yàní àwọn ìdájọ́ nínú àyà ìtọ́pọ̀ nínú àwọn ìdájọ́ tí wọ́n yọ bẹ́ẹ̀ òun náà ní kí ipe ìmọ̀ni máa ṣáwájú síwájú mẹ́rin tó máa sọ̀rọ̀ tí ó ti mọ̀ bá ṣáwájú ìsọkúsọ òun náà lè máa sọ ó dẹ̀ tó bá ti tálẹ̀ ti dáyé sí tó yẹ pé ó ti rọrùn fókàlùkù náà láti rìkọ́ọ̀dù ọ̀rọ̀ ara rẹ̀ àbí kó kọjú kámẹ́rà sí ara rẹ̀ pé ẹ bá ń fídíò ara mi ìsọkúsọ pé à ah! fókàlùkù máa sọ sọkúsọ yóò àgbèsè ìgbésù pé lọ tó fẹ́ sọ lónìí wọ́n fẹ́ wọ́n náà wọ́n á lè súnà wọ̀ jẹ̀má yìí ẹ̀wà yìí wọ́n tó dáa pé kí ni òun náà sàbẹ̀ hàn lórí lórí facebook lórí social media so ìyẹn gbọ́dọ̀ kọ́kọ́ wá mímọ́ òun ona ni ìmọ̀mù wa al-Bukhari rahimahullah nígbà tí wọ́n fẹ́ mu báàbù wá fún àyà yìí wọ́n ní báàbù al-ilmi qabla al-qawli wal-amal wọ́n ní báàbù yìí ó fẹ́ sọ̀rọ̀ nípa kákọ́kọ́ ni mímọ́ náà qabla al-qawli wal-amal síwájú ká tó máa sọ̀rọ̀ wal-amal síwájú ká tó ṣe kí ni ká tó máa ṣiṣẹ́. àjẹpẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ mùsùlùmí òdodo tí ó wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ ọ̀kan tá a gbọ́dọ̀ kọ́kọ́ gbé síwájú òun náà yẹra kọ́kọ́ ká wá mímà ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ lónìí ó rò pé ìmọ̀ ti kọjá fóun ìpẹ́tọ́ àwọn ọmọ wa ló tó kù ẹ̀ kò mọ síwájú pátá àké kò mọ àwọn kò mọ tó ba ìsìláàmù rẹ jẹ́ kò mọ tó sọ ìsìláàmù di tó fẹ́ ìsìláàmù lò tó yú ẹni báwọn kò wá fẹ́ kò wẹ́kọ̀ ń sọ pé àwọn ọmọ wa ló tó kù bẹ́ẹ̀ tí wọ́n máa wà bí ìgbà slọ́ọ̀dù tí wọ́n fi gbé yín kọjá kọ́lá bẹ́ẹ̀ bá kó sínú ẹbọ kọ́lá bẹ́ẹ̀ bá kó sínú bídíà rárá. tó eléyìí gbogbo mùsùlùmí ẹ̀yà ni a gbọ́dọ̀ wá bímọ a gbọ́dọ̀ wá bímọ nípa ẹ̀sìn wa a gbọ́dọ̀ wá bímọ nípa tó tún ẹ̀sìn wa ṣe a gbọ́dọ̀ wá bímọ nípa tí ó bà ẹ̀sìn wa jẹ́. àfọwọ́ ìjọba rahimahulá nígbà tí àwọn náà sọ̀rọ̀ nípa pàtàkì káwá mímọ́ síwájú lé òtún máa ṣe dáhàwá síwájú lé òtún máa pe àwọn èèyàn sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala sheikh ni an ta kuna ala bayyana ti fi da'awati ipe o gbọ́dọ̀ wà lórí a ìmọ̀ tó kíá ìmọ̀ tó yẹ koro ayé ala ayé o gbọ́dọ̀ nímọ̀ nípa da'awa tó ṣe láàbẹ̀kùn jẹ́ àhìlá sheikh ni má jẹ́ aláìmọ̀ká má jẹ́ aláìmọ̀ká bí máa tẹ́lẹ̀ ẹ̀rú ilẹ̀ yìí nípa tó pépè lọ. ẹ wò nísì àwọn kan bẹ láwùjọ wa nísì tó jẹ́ pé wọ́n kàn lórí da'awa tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ tí wọ́n sọ aláìmọ̀ká ni wọ́n lórí ẹ̀ lórí mo gbọ́ kásẹ́tì pé dábàá ah, wá ti sọ ní ẹtì bá mi sì tó táwa ló sì máa sọ káàkiri nù tẹ́bá wá pàdé ẹlòmíì nù wa tẹ́bá wá ní a ah, nǹkan tó tẹ̀ sọ yìí kan kílẹ̀ ní lórí ẹ ẹtì bá mi sì ọ̀rọ̀ bá lè wò kò ní ní kàkà wí. àbá kan sọ fún mi pé ládùúgbò àwọn níjọ́ kan pé ìkànnú àwọn àwọn ìjọba kúlùmídàdì àti màwọn bá ti dábọ̀ ọwọ́ wà ní mọ́sídìí kan ọwọ́ àjọ àpẹẹrẹ àwọn náà ọwọ́ àtọ̀ pé olúyà kúkúrú ni onígbọ́dá ẹ̀rí wà fún nínú àlùkò hàn ẹ̀rọ àmì ó lẹ́ẹ̀rí wà fún nínú àlùkò hàn àdìpọ̀ wa ni ìṣúra wo ló wà ẹnìkan ẹ̀ mọ̀wùlẹ̀ dàgbà ara yín tó bá mú kúrò hàn kan nínú nínú mọ́sálásí ọwọ́ àti òkú pé ọ̀yá bá sí tó wà ó ní à ẹ lágùn èmi ò mọ́ ká ọ̀la ẹ̀tẹ́ ẹ̀ lókun ẹ̀sìtókun ó bá fi kíni kó bá fi lé yín náà ní ibi àárín bẹ́ẹ̀ kùrán kẹsì máa lọ bá wọn náà kẹsì gbà pé ìbẹ̀rù kùrán nígbà wo ti pé bí wọ́n ti sọ fáwọn náà nù ibi àárín bẹ́ẹ̀ kùrán wọ́n sì káyà wọn wọ́n sì túwó ṣe wọ́n wọ́n káyà wọn wọ́n túwó ṣe já wọn lọ́rùn àwọn eléyìí ò lè sẹ́rí padà lọ síbi kíni lọ síbi inú àwọn tàkàṣí wọn ò lè sẹ́gbà lọ sínú ọ̀rọ̀ àwọn àbáṣálá wọ́n sì ti blọ́ọ̀kù ojú wọn ẹ̀jú àmì wọ́n ti fi nǹkan dí etí wọn wọ́n ti fi nǹkan dí ojú wọn pé ẹ̀mọ́gbọ́rọ̀ àbá sèwé ilé ìlú ìgbà ọ̀rọ̀ olúwa bẹ́lẹ̀ tó mọ̀ mọ́ fún ọ̀rẹ́ mi òun báwo la yẹ jẹun wọ́n ti fọ́ wọn lójú wọ́n ti di wọ́n létí ọ̀nà wo ni wọ́n fẹ́ gbà padà so irú àwọn ilé ìlú ìsìnká wa dúró nílé ìdí ara wọn wọ́n ti máa bá ìdọ̀lá làwọn lọ sí Allah subhanahu wa ta'ala yọ ọkọ bẹ́ẹ̀ wọn wà ní dúró bẹ́ẹ̀ àwọn ló máa gbéra wọn kalẹ̀ pé àwọn ló máa ti dá wa wọn ló máa tòkè lọ síbi irú àwọn nǹkan báyìí ṣé omi látẹkùn já ìlànà má jẹ aláìmọ̀kan bí máa tẹ́lẹ̀ ilé nípa tó pèsè lọ Hmm? ọ̀pọ̀lọpọ̀ alùsùn náà ọ̀jẹ̀ máa lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ń dá ọgbà sí ọ̀pọ̀lọpọ̀ ń lo ìjà ọ̀pọ̀lọpọ̀ ń lo nìbọ́ọ̀mù ìyẹn máa ń pàdé àwọn challenges lóríṣiríṣi àwọn kan níyẹn gbọdọ̀ mọ̀ nípa ìsìn wa ká mọ̀ nípa rẹ̀ kọ́lá ẹ̀ka àbáyé lákun mo fẹ́ ha àti mo fẹ́ níbi ha àti ti sọ̀rọ̀ nípa ẹ̀ mọ̀ ni kéyìn wọ́n ha gá àti ti wà sọ yóò kárí nọ́mbà báyìí ló wà ẹ̀dùn nọ́mbà báyìí ló wà bá nàbí ti sọ́ọ̀nì kéyìn ṣe pé ó ha pẹ̀lú translation àbí pẹ̀lú tuma rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń fi àwọn onísúnà wọn a máa jẹ̀yẹ́ wọn láwùjọ pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn tọ́lá bàtà ẹ̀yìn yóò wá pépé wá inú kan tó dájú gẹ́lẹ́ ní ọ̀yà fún mi lẹ́yìn rẹ̀ ẹ̀dìbà tó wà wọ́n fẹ́ ayé bàbá mi ẹ̀dìbà hmm? tó wọ́n sì lọ́ọ́ lékewu tábà wọ àdìtò sọ̀rọ̀ nípa ọgbọ̀n àdìtò sọ̀rọ̀ nípa sokoto àbá àdìtò sọ̀rọ̀ nípa ìbá àwọn àdìtò dájú òkòtò ìgbéláàrin jọ mélòó kan áhà tá a ṣe àtẹ́lẹ́yìn gbogbo ilé náà ní sáà náà bá ṣe kíni tá a bá mọ̀ ẹ́ sórí yóò fún wa ní fọkàbà ìlú ibi tá a bá wà. bẹ́ẹ̀ má pàdé ṣá ànábi báyìí nínú hadith báyìí Allah subhanahu wa ta'ala báyìí nínú àyà báyìí so ẹ ti mọ̀ pé kíni tọ́ wọ́n ti sọ tiẹ̀ o ti ṣe kíni o ti ní fọkàbà lórí nǹkan tí èèyàn ṣe ṣé kò wá sọ fún wa sheikh ni Allah subhanahu wa ta'ala wọn ayé Allah subhanahu wa ta'ala lórí kul hadhihi sabili ìpè eléyìí òun náà ní ojú ọ̀nà mi yàrá anabi sallallahu alayhi wa sallam ó ní eléyìí òun náà ní ojú ọ̀nà mi ad'u ilayhi ojú ọ̀nà yìí náà ní pépè sí ana wa man ittaba'ani àtẹ̀mí àti àwọn tí wọ́n ń tẹ̀lé mi ẹ̀dùn àti ad'u ala basira pé èyí pépè lọ́jọ́ ọ̀nà Allah subhanahu wa ta'ala ala basira pẹ̀lú lórí ìmọ̀ lórí ìmọ̀ ní fi ṣe dáwà anabi sallallahu alayhi wa sallam tá à ń ṣe kí ni tá à ń ṣiṣẹ́ rẹ̀ káàkiri anabi ó ṣe kí ni ó ṣe dáwà pẹ̀lú mà àwọn sàhábà rẹ̀ àwọn náà ṣe kí ni wọ́n gba dáwà yẹn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n gba lọ́wọ́ rẹ̀ pẹ̀lú mà so látara di eléyìí àkúláàsì fi fún wọn kálukú wa ẹni tó bá ṣe dáwà èsìgbà tó pé ìyẹn bá di àbá aláńlá kótó wá di pé ìwà ẹ̀rẹ́ tó wá ṣe amú bil ma'ruf àbí ẹ̀ ṣe ìkárú àlùmọ̀ǹkàrú èsìgbà náà so gbogbo téèyàn bá máa ipe kini yìí nínú ẹ̀sìn kan tí ó dáa ni tó sì mẹ́rí fún ẹni tó bá ní kí ń ṣe pé á kiri yìí ó da ẹ̀yìn rẹ̀ ni àbí tó bá mọ̀ nínú ẹ̀sìn ipe kini nǹkan tó dáa pé káwọn èèyàn máa ṣe wọ́n sì pa á dì pé wọ́n àwọn bẹ́ẹ̀ kó ṣàlàyé fún wa táà nǹkan yóò nǹkan yóò tó dáa pé màá ṣe mẹ́sì ni ní táwọn èèyàn jìnnà sí ni so ṣé òwò tó wá sọ fún wa síwájú nínú ọ̀rọ̀ wọn wọ́n ti kó níwájú pé à ó ní orí ẹ̀ tí ẹ bá fẹ́ ṣe dáwà lọ sí lórí pé ẹ máa ṣe nǹkan báyìí àbí ẹ̀jìnà sí nǹkan báyìí kéèyàn ó wòye sí dáadáa wo dẹ̀ ìlú ẹ̀ wo tó fẹ́ pèpè lọ sí yìí kó máa jẹ́ pé tí wọ́n fẹ́ fi ṣe bóyá àdìsù tó ẹ̀ dáadáa àdìsù máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ náà àwọn mi ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn àhàdísì mọ̀ wá òun náà ló gbára lé yóò ti wá ní kọ̀kànbalẹ̀ lórí ẹ̀ nítorí pé kí ni òwò yé sí dáadáa ṣé fún òun tó ń mú lọ́wọ́ yìí tẹ̀wá wá pé jáde sí lọ́yà tí wàá ní tó gbára lé tó gbára lé ní o ẹ̀dúrà ló jẹ́ kú lẹ̀ ní òṣùpá kò sí nǹkan náà bẹ́ẹ̀ ọwọ́ yóò wá jábọ́ yóò máa wá bẹ́ẹ̀ já pátá pé tabatibá tabatibá o tò eléyìí ó ṣe pàtàkì púpọ̀ ṣẹ́kùn ni wà ní báwa aláwọ̀ lẹ́hàm tó lòdì bá hàn síyàn ẹ̀dúrà wà àlọ́pàá kú dáa ìlà dáa tó dòdò bá lè hàn sí ọ tó sì tẹ̀lé ẹ̀ dáa ìlàdáàrí ó máa pèpè lọ síbẹ̀ náà ni so eléyìí kò náà ní ọ̀rọ̀ ṣẹ́kù wa ní sókí nípa pé kí ni pé ó ṣe pàtàkì fún yà ká wá mímà síwájú ká tó máa pèpè lọ sí jọ́nà Allah subhanahu wa ta'ala òun náà ní àbá wa Muhammad bin Abdul Wahhab rahimahullah inú tíra al-usulu salasa nígbà tí wọ́n sàlàyé fún wa wọ́n sọ àwọn ìpìlẹ̀ mẹ́rin kan fún wa tó ẹ̀jẹ̀ bá mi sì akọ́kọ́ wá mímọ́ lẹ́yìn tá a bá wá mímọ́ là ń wọlé àmàlẹ́ tá a bá wá lo mímọ́ téèyàn bá ní mímọ́ tí ò lo mímọ́ irú àpèjúwe ẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́ni tá a lè wé tó tayọ kí ni tó tayọ kẹ́tẹ́kẹ́tẹ́ ẹ̀jẹ̀ bá mi sì kẹ́tẹ́kẹ́tẹ́ àbáwọn ẹranko wúlò jùlọ nítorí àwọn ẹranko oníṣìí wọn ò ní bí wọn pé kílé tó mà wọn ò ní bí ẹranko pé kílé tó kírun wọn ò ní bí ẹranko pé kílé tó gbàwẹ̀ àmọ́ wọ́n jẹ́ mùsùlùmí tó wá nílé mà kó wá lórí bẹ̀yì ẹranko gan ó wúlò jù ọ lọ níwájú Allah subhanahu wa ta'ala lẹ́yìn náà lẹ́yìn wàdí yẹn bá ló mọ̀ yẹn tán wà dá àwọn tó ilé yìí ká máa wá pépè lọ síbi yìí mímà ẹni wọ́n yẹ ìpele méjì ṣe ń ká kótó kan dá wa ìwọ kọ́kọ́ máa tẹ́kí ni ìwọ kọ́kọ́ wá mímà yẹn náà tó bá wá mímà yẹn máa lo mímà yẹn tó bá wá ń lò ó kò sì á máa pàrọ̀ ẹ rí i pé àwọn tí máa ń tẹ̀lé wà fún abẹ́ ìwé pọ̀ kò ní rérò púpọ̀ tí ó tẹ̀lé wọn ò ní gbọ́ wọn ò ní gbọ́ tiẹ̀ nítorí pé nítorí pé wà lọ síbẹ̀ nítorí ta ò lè jẹ́ ọjà tó ń ta ẹ̀rọ̀kùnrin ti ń tajà yà yìí o tún wá náà wọn lè náà tí wọn náà ń ta náà wọn ní ẹ bá ara láyé àtẹ̀wá wọn lè náà so àwọn ọmọ òwe ẹ̀fúra tí ó jẹ títà yìí òun ò lè jẹ fúnra rẹ̀ so náà ló fà pé àpá àti máa ti dá wà tóun náà bá máa wá ṣe gbogbo àwọn tí ń pè àwọn èèyàn lọ síbẹ̀ yẹn á lè gbé dáwà lè yóò mẹ́rẹ̀ẹ́ dáwà rẹ̀ ti ní onílé nàìjíríà wọn náà ló bá ti bá ànábì àwọn ànábì Allah subhanahu wa ta'ala àtàwọn sàhábà gbogbo wọn tẹ́lẹ̀ bá ní kí wọ́n pè pẹ̀lú síbi kìnìkan ẹ̀ máa rí lára wọn. wọ́n máa ṣe ó sì máa pe àwọn èèyàn lọ sí ibi gbogbo àwọn kaba yìí òun náà yóò jẹ́ kí ewu kaba yẹn kó ti ní kó ní kó ní àwùjọ lọ́dọ̀ àwọn èèyàn. so látara eléyìí a lọ síbi àtàbáwá fẹ́ pààyàn láti dáadáa àbí tá a bá fẹ́ kọ àìdá gúnyàn kí làwọn májẹ̀mú tó ní ó láwọn májẹ̀mú tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ wá èèyàn gbọ́dọ̀ sọ kéèyàn nímọ̀ nípa rẹ̀ síwájú kéèyàn tó dìde wípé èèyàn fẹ́ kọ àìdá àbí èèyàn tó fẹ́ pa pẹ̀lú láti pé ní yóò dáadáa ni màá ṣe alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ àtàkùkù mìǹkáwó ni yìí màrúfan áwùnkàrọ̀ a gbọ́dọ̀ mọ̀ lámà dájúdájú wípé nǹkan yìí ó ẹ̀jẹ̀ bá wọn ṣe nǹkan yóò yàrá màálùú ni nǹkan dáadáa nípa aláṣẹ bẹ́ẹ̀ lọ́ẹ̀sì ni àbí nǹkan yóò wọ́n kàwé ni nǹkan tí wọ́n kọ̀ọ̀kan lọ́ẹ̀sì tí wọ́n ní àjìnà sí ni àti wọ́n á mọ̀lá mọ̀lá pé nǹkan tó wà lọ́ẹ̀sì ni táwọn èèyàn ṣe àbí nǹkan yìí tí ò dáa táwọn èèyàn ṣe tábàtì lẹ́yìn alákọ̀ọ́kọ́ òun náà ní májẹ̀mú tábàwọ̀ lẹ́yìn àti pé májẹ̀mú yìí tó bá fi yọ kúrò nínú al-amru bil wàláhì alìmúkà àrígbé ọgbọ́ ní ọmọ̀sẹ̀lẹ̀ láwùjọ yàní ìrúkèrúdò ìrúkèrúdò ní ọmọ̀sẹ̀lẹ̀ láwùjọ oníṣìṣọ́ kàbálẹ̀ nígbà tó kágun náà bá ń jáde ilé yòdá ilé yòdá kò sí nímọ̀ nípa ẹ̀ kò sí wádìí dáadáa ibẹ̀ ìdá tó ń ṣe wádìí tó ń ṣe tó ń pọ̀ báwọn èèyàn yìí ní tó dáa ní àbí tí yòdá ṣùgbọ́n àwọn eléyìí sì inú àwọn ọmọ tí ó máa dá wàhálà lẹ́yìn tí ó máa ṣe àwọn èèyàn lọ́nà inú ẹ̀ òun náà ni pé ayẹkùn náà ni mọ́ńkàrú màwùjú dàbí hàl kó jẹ́ pé ntí àpènímú kàrú tá a fẹ́ kọ̀ fún yẹn yìí kó jẹ́ pé nǹkan yẹn bẹ báyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí níta àmọ́ lo ìkárù mú kàrú fún yẹn yìí ẹ́ àtàwọn ti láyò láti kàrú kí yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ bá mi ní kùsí lọ́wọ́ yìí sí ẹ ti rà sí abẹ bá mi ní sí ibi lọ́sí ṣe wọlé lọ gángan ìdí mú kàrú wọn pẹ̀lẹ́ gbá wọn ìdí wọ́n ti ṣe ìdáwó lọ́wọ́ ìdí ìdáwó gángan gbá wọn ìdáni ṣe bọ lọ́wọ́ ìdáni ṣe bídà lọ́wọ́ nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ ìgbà yẹn ni ẹ wọn ṣe kí ni ẹ ṣe ìkáwó àti ìdáwó so ní májàmú ẹlẹ́kẹ̀ẹ́ tó jẹ́ pé nǹkan yẹn ṣẹlẹ̀ lọ́wọ́ ni so tó bá jẹ́ pé nǹkan yẹn bá bá ṣẹlẹ̀ kọjá ẹ̀sìn bá nǹkan yẹn ṣẹlẹ̀ kọjá àbí nǹkan yẹn wọ́n tẹ̀ palẹ̀ mọ́ láti ṣe é so eléyìí náà òun náà tún ní ìdájọ́ tiẹ̀ òun náà ló bá táwọn onímọ̀ sọ fún wa pé irú eléyìí sì lẹ́hùn sàlàkù halal ìṣesí mẹ́ta ní bẹ́kùn ìpè nípa pé ṣé mú káwé yẹn ìṣẹ̀lẹ̀ àbí kò ṣẹlẹ̀ wọ́n ní ìṣesí mẹ́ta ní bẹ́kùn ìṣesí alákọ̀ọ́kọ́ ayẹ̀kùn náà mútàwá kọ́ àní kó jẹ́ pé múkàwù yẹn lápò ìwé nìyí ẹ̀ta ni pé wọ́n ti ń to tẹ́ǹtì mọ́lì ọ̀rẹ́ ti mọ̀lì dìde o wọ́n ti wá ti kíni wọ́n ti ń to tẹ́ǹtì ẹ̀ àbí wọ́n ti ń tẹ iv kò sí tẹ̀lé rẹ̀ gẹ́gẹ́ o sàpé àánàta pé wọ́n palẹ̀ mọ́ múkàwù yẹn so àwọn àwọn bóni máa tún fi kún pé gẹ́gẹ́ bí obìnrin tó jẹ́ ọkùnrin tó jẹ́ pé gbogbo gbà àánàmọ́ ni pé ọjà obìnrin ọjà tó jẹ́ pé àwọn obìnrin náà máa ń kọ́ bẹ́ẹ̀ yọ àwọn àpàlà lè gbogbo ẹ̀ máa lè mọ̀ kí ló wá tó fẹ́ rà ẹ̀jẹ̀ bá rẹ̀ kí o fẹ́ rà tó ríra ní ọjà gbogbo táwọn ọkùnrin pọ̀ bẹ́ẹ̀ tó irú ẹni báwọn sì á ṣe kíni á ṣe ìkárùkù rẹ̀ báwọn náà àmọ́ nàta á gbàgbé ìkárùkù ọ̀nà pé kíni ọ̀nà tó kú yẹni kì í sọ̀nà tí ó lágbára bí ẹni tó jẹ́ pé a bá ní títí ṣe kíni títí ṣe nǹkan yẹn. so ẹlẹ́ẹ̀kejì hàn tí mọ́kàrù ní òun náà ní pé kó jẹ́ pé ẹni tó ṣe mọ́kàrù yìí ayẹ̀kúnná mútàlá fi sàbẹ̀ múnkà ó jẹ́ pé ẹni yẹn ń ṣe múnkàrí lọ́wọ́ báyìí lọ́wọ́ báyìí ẹgẹ́ bẹ́ẹ̀ tá a ní tó jòkó sí ọtí bẹ́ẹ̀ wájú rẹ̀ báyìí ó ti yọ sínú gò ó ti yọ sínú kọ́ọ̀bù ó ti dágẹ̀ nà báyìí ó sì kú wájú rẹ̀ ìṣẹ̀lẹ̀ ń tẹ́kẹ́ ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àbí ẹni tá a rí pé ẹni tí lé àpọ́nni àwa rí pé wọn àtòkìnì kan bá jọ wọlé lọ wọn wọlé lọ wọn sì tilẹ̀ parí nínú ilé àmọ̀ pé múnkàrú tẹ́kẹ́ ní múnkàrú ìṣẹ̀lẹ̀ tí o bá jẹ́ múkàrù ti sìnà adámọ̀ pé múkàrù kárù wà náà tẹ̀lé bẹ́ẹ̀ o ipe o kàn wá ti ààrẹ mọ́lẹ́ pẹ̀lú obìnrin tí èdè kìíní tó lẹ́tọ̀ọ́ sí múkàrù náà ti tẹ̀lé tó eléyìí òun náà ni àwọn onímọ̀ sọ pé irú eléyìí náà ó ní káfíń ìkárù rẹ̀ ó dọ̀nà mélòó ó dọ̀nà méjì ọ̀nà ẹlẹ́kẹta pé múkàrù yẹn ti wá tẹ̀lé o ti ṣe kọjá wọ́n ní irú eléyìí ní sìn káàrù kọ́ lórí ìdí káàṣe bẹ́ẹ̀ wọn irú eléyìí ó ní di alẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ti mu títá ó ti ṣe ní tí ó ṣe tán àwa rí ákàrù rẹ̀ abẹ́ni tó fi ọmọ lọ́wọ́ mọ́lẹ̀ náà sí àti nígbà tó fẹ́ kí malẹ̀ àbígbà tí ń kí malẹ̀ lọ́wọ́ àwọn àìkọ́ wa lórí sẹ́kọ́ ti ṣe múkàrù rẹ̀ tán kí ló kù ó kù ìyá múkàrù tó ṣe yẹn olókùn ju ẹ̀ tó abẹ́ni tó ti ta ni pé àgbà tó mu tí nígbà wọn ta gẹ́gẹ́ rẹ̀ àwa ni pé ọtí ṣe ń mọ̀lẹ́ rẹ̀ ṣe ìlú àwọn sì kò sí ìkárù tó ṣe gbogbo ẹgbẹ́ àwọn kí láti mú àwíyá nǹkan tí ó ṣe jẹ́ eléyìí wọn náà ìṣesí mẹ́ta tí máa wà fún pé òdúdó ni munkar àwọn àjàbù pé munkar wà kò sí àwọn ọ̀nà mẹ́ta tí máa gbà wá yìí. ẹlẹ́kẹ̀ẹ́ta nínú májẹ̀mú ó wà fún ìkárù munkar òun náà ní pé kí ni àjẹkù náà lọ́wọ́ ní rọ́ọ̀nù mìíràn yìí tajassus. ó jẹ́ pé munkar yóò ó jẹ́ pé lọ́ọ̀ ní rọ́ọ̀nù kó hàn gbogbo èèyàn ní báyìí àbí kó yẹ kó wọ́n gẹ́gẹ́ yìí fúnra rẹ̀ mi nǹkan yìí ìtajà sùn tí èdè pé bóyá o máa ń sọ ẹni káàkiri ẹni bá ẹni tó ń sọ káàkiri bóyá ìwò yóò ti ṣe ẹni bá ọ̀la ìdáwùjọ wa lónìí ní ẹsẹ̀ ẹlòmínà bẹ ah, ìwò yóò ti fi lágbájá yìí ẹni bá ìwò bá yóò tẹ àbí yóò rárá sí ọ̀pá kan o wá sọ káàkiri àbáwọn nǹkan mi náà yá ìwò ìwò ọmọ tí ń kọjá lọ ìwò bóyá yóò sọ̀rọ̀ sí ìwò bóyá yóò wò lẹ́ẹ̀mejì ìyẹn wá ń sọ ìwà wọ́n ta wọ́n tara bẹ́ẹ̀ sọ àwọn èèyàn láwùjọ látara pé kíni látara pé a ti sọ wọ́n máa sọ àwọn èèyàn káàkiri ọ̀láyà ẹlòmínà gbọ́ wà sí káàkiri lónìí ìrísí kò gbọ́ wà sí torí pé òfẹ́ lè kẹ́kọ̀ọ́ ìgbọ́ àti pé a ah, ọ̀fẹ́ lọ lè ṣe tàjà sùúrù ọ̀tẹlẹ̀ múyẹ́ òní wọn fi ṣe pé mo fẹ́ gbọ́ tí ó wí ajá ló gbọ́ tí ó wí dókítà náà ní kó máa sọ ajá ló lè gbọ́ tí ó wí lónìí ẹ̀dí bá mi ìgbọ́ mi lọ lè gbọ́ tí ó wí lónìí kókó wá àwọn tí èso ọ̀sọ̀kúsọ kò sí lọ lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́bí tó rò pé wọ́n èso ọ̀sọ̀kúsọ kó wá lọ lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ yẹn tí ó wà tẹ́lẹ̀ tí ó ṣe àǹfààní kọ́ àmọ́ lábìyẹ fún mọ̀já àyọ̀ tí ìbá ti fẹ́ ti ṣe gbangba ti ṣe gbangba táwọn èèyàn ní irú kaba yẹn níta so eléyìí ti báyìí á ti káàrù so alẹ́gbẹ́ eléyìí sìn tábàlọ́ wọnú alukur'an alika Allah subhanahu wa ta'ala ti kìlọ̀ fún wa قل يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم أنا الله سبحانه وتعالى أجنسي أقول قولين ومرمروا ẹni tí ń bọ̀ mo rò pé mo rò pé wọ́n tẹ̀lé ṣèṣì náà pẹ̀lú ara wọn náà ẹ̀dí wa ah mo ti ń bọ̀ ibi ibi jálà bí o ti máa bọ̀ báwọn ẹ̀dí wa ó jálà bí náà ní o ah ibi tí ń bọ̀ ẹ ọ̀n bọ̀ láti di òde òkú náà o kàn ní náà ni sórí eléyìí nǹkan nù ni ẹ̀dí wa ti sàn ọlọ́sùn hàn wọ́n dáhàlì wà látàjà sásù ẹ má tẹ̀kí ni wà látàjà sásù ẹ má máa sọ pinpin ara yín ẹ má wájú tó bá ti hàn òun náà ni ìpìlẹ̀ kan nínú ìpìlẹ̀ islam tó jẹ́ pé tábàlọ́ wọnú hadith anabi sallallahu alayhi wa sallam àtàwọn ọ̀sẹ̀ tó ṣẹlẹ̀ nígbà yá anabi sallallahu alayhi wa sallam á rí pé kò sí ní sáńpẹ̀ ní tajassus nínú ìpìlẹ̀ sí wa nínú ìpìlẹ̀ sí wa kò sí pé ká máa tọkùn yẹn kí ara wa àti ká máa sọ́ra wa. ẹ lọ wọ hadith al-Ghamidiyya obìnrin tí ó ṣe zina tó wá gbé àlè bá nàbí sallallahu alayhi wa ó ṣe anabi wa anabi kúrú kò lọ́dọ̀ rẹ̀ ó tún sọ anabi kúrú kò lọ́dọ̀ rẹ̀ ó tún sọ anabi wa sọ ọmọ tó sọ láyé ló ọmọ tó sọ ó tún bọ́lá oyún ti bẹ́ẹ̀ nù yí oyún sì náà yìí anabi sọ̀rọ̀ àti sọ́lá wa sọ pé lọ́dẹ̀ máa lọ títí ó fi di oyún ti bẹ́ẹ̀ nù yìí bàtà náà ti di kó lọ́ fún yìí ẹ wo ṣé o fi ma oṣù mẹ́ta ṣé o fi ma ẹ̀rú lè fi kọ́ ẹ̀ ẹ̀rú lè lé àmọ́ ètò wà wáyé òun náà ti fi òun náà ti fi oṣù mẹ́ta oṣù mẹ́ ànábì ò wá fẹ́ ní kankan sí ìdá ẹ máa lọ lè sọ fún wa sájáde kó bàjẹ́ náà ẹ máa lọ lè sọ fún wa pé àdéhùn máa kò ní bàbá mú ẹni tí wọ́n á bí màá ẹ̀ta ó máa padà wá bá ànábì sọ̀rọ̀ máa lọ sọ̀rọ̀ pé kókó ti bí o pé ọ̀pọ̀ ya wá ṣe wá ṣe ìdájọ́ Allah subhanahu wa ta'ala lórí o ànábì tó sọ fún pé máa lọ lọ́ọ̀lẹ́ tọ́jú ọmọ ìkó gbígbà ẹ̀rẹ́ nù ọmọ wa lọ ọdún dé fún ọdún fẹ́ni kátà sọ ẹwà tí yóò gbọ́ ẹ̀rẹ́ lọ́wọ́ ajẹ́pẹ́ súnmọ́ bí ọdún méjì ó tún wá padà wá fẹ́ láti ìdájọ́ lórí òun tó àdájọ́ sọ̀rọ̀ àwọn sábẹ́ wà ní kásìkè ní kó sì wà ní kásìkè ìdájọ́ lórí ẹ̀ ẹ̀yìn lórí eléyìí ti báyìí ẹ̀rí wá pé àdájọ́ sọ̀rọ̀ àwọn àdájọ́ sọ̀rọ̀ àwọn òbí kọ́ wa ibi ká fi sọ̀dá sóòtù àwọn wá ní káàkiri pé kí ló tún wí pẹ́ mọ́ tí ó sọ ẹ̀dí bá ah, ti áàpù ti lọ yìí àbí báyìí ti lọ ni àbí kaba yìí ṣe àbí kaba yìí ṣe sòwúrò àwọn kaba yìí a ó wọ́pọ̀ púpọ̀ láwùjọ wa pé ká ti ní ká ẹ̀dínà sí i. sòwúrò sòwúrò ká máa ní àgọ́nù dáadáa èrò dáadáa sí ọmọ ìyá wa òun náà ní tó wà ní kílẹ̀ fún sàlẹ̀ fún ọmọ àwọn ìṣẹ̀lá nígbà tá a tẹ ẹjọ́ láti wọ́n pẹ̀lú ẹ̀ sọ pé àwọn mẹ́wàá ní kápàdé àwọn mẹ́wàá kọjá ti mẹ́wàá ẹ̀ sí ẹ̀dí wa méjì ọ̀pọ̀lọpọ̀ wa á ti kọ́kọ́ ní sínú yàrá láì àwọn ìyá wa pẹ̀lú wa ká dàbí yìí àjọṣọ aago mẹ́wàá ni àwọn náà ó sì máa ṣe wá fàtẹ́yìn wá dé bóyá ṣẹlẹ̀ kan tó lágbára lọ́wọ́ àtẹ̀lẹ̀ sẹ́yìn bóyá tó ṣẹlẹ̀ sí yìí ó dà yìí tó tó wá sọ lẹ́yìn rẹ̀ ń bọ́ gbọ́dọ̀ wá káàdì òun náà ló bá jẹ pé tó gbọ́dọ̀ kọ́kọ́ máa síwájú fún wa fún ọmọ ìyá wa ni pé ká máa wo pé á ah, bóyá tó jẹ́ pẹ́ olùdókòlè mu bóyá jà náà gbà bóyá lọ fún wa lọ́jà ni á ah, bóyá tó bá bá yẹ dáwọn dúró bóyá tó bá bá yẹ dáwọn dúró á ti tilé ìtìmọ́sùn fún olùdókòlè kalẹ̀ fún síwájú kó tó dé tó bá wá dé tó bá fún wa fún wa yóò wá ti dé yàrá pẹ̀lú tó ti bá lọ́dọ̀ so eléyìí òun náà ní ẹlẹ́kẹ̀ẹ́ta nínú májẹ̀mú. àdìsá náà sọ wá wàlẹ́ òṣèlú kan tó wà nínú sọ̀rọ̀ ìbùkárí ọ̀mùsẹ̀ tí ànábì tún jẹ́ kó yé wa pé ká máa kọ́ fúnpẹ́ ní àbí ká máa lọ lè fẹ́ ká máa lè yọjú wọlé olé àbí kó máa lọ lè gbé títí wíńdò ọ̀pẹ́ ní ìgbọ̀ tí wọ́n sọ àbí ìgbọ̀ tí wọ́n wí àbí ìgbọ̀ tí wọ́n ṣe ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé làwọn àti tàbí làwọn ànàmọ́ àdìsọ́lá àlẹ́yìká bèbè yìí anábìrin tẹ̀ kaba wa yọjú wọ̀ níbi tó wà pé wà á lé ní àwọn àmì kan ní àbẹ̀ wà tí èsì ní òkúta yìí ni ó wá yọjú wọ̀ bèbè yìí nínú ilé rẹ̀ tó kún láyé tó kún ní ọ̀dà anábìrin fàdàpítà òbí àṣọ tó wá kó òkúté yọjú báyìí fàdàpítà òbí àṣọ ó wá lẹ̀ ní òkò ẹ àdàpítà òbí àṣọ lójú rẹ̀ bá kọ́ anabi sallallahu alaihi wasallam ní lámìyà kùnà àlẹ́yà gbònà anabi ló ní lẹ́sẹ̀ kan ẹ̀wù gbọ́dọ̀ ò ní bẹ́sẹ̀ kan so ajẹ́gbẹ́ à ó lágbára púpọ̀ pé kí wọ́n máa lọ lè ṣe kí ni kí wọ́n máa lọ lè yọjú wóyàn kí wọ́n máa lọ lè sọ́yàn kí wọ́n fẹ́ lọ lè wò bí ṣe ń ṣe wọ́n fẹ́ lọ lè wò bí ó ṣe ṣe so eléyìí kò ní májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ìtọ́jú ẹlẹ́ẹ̀kẹrin nínú májẹ̀mú òun náà ni pé ayẹ̀kú náà lè ká rúfin lẹ́sìn láti lábàárẹ̀ ìhà kó jẹ́ pé ìkárù tẹ́ ẹ fẹ́ ṣe níta ẹ ti mú kárù yìí kó jẹ́ pé kó jẹ́ pé níbi àlámọ̀rí kan nú ẹ̀sìn tó jẹ́ pé kò sí yàpẹ̀nu bẹ̀rẹ̀ yàpẹ̀nu tá à ń sọ yìí yàpẹ̀nu lórí àwọn láàrin àwọn onímọ̀ tó dúró déédéé ni o yàpẹ̀nu láàrin àwọn olùmọ̀ láàrin àwọn sàhábà àmọ̀tálì kan bẹ̀rẹ̀ sí tó jẹ́ pé láàrin àwọn sàhábà gan kò sí lójú kan lórí ẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà sàhábà tó ní báyìí ẹlòmíì bẹ́ẹ̀ náà sàhábà tó ní báyìí lọ lápò ìgbé ẹni tí tọ́mọ wọ́n nínú Ramadan abẹ́ni tó wà ní oyún nínú Ramadan tó wá rí pé oyún tó oyún yìí dààmú o àwọn ọmọ tó ń tọ́lọ́wọ́ yìí yóò fún un ní wàhálà fún un máa gbà rẹ̀ fún un máa tọ́ba ẹ yìí ṣe àwọn àwọn sọ̀hábà ìfẹnukò wà pé wẹ́n bá wọn kólé yóò já àwẹ̀ látara rẹ̀ àmọ́ kò sí fẹnukò lọ́dọ̀ wọn pé mílíọ̀nù ṣe ló bá já àwẹ̀ ìfẹnu wọn dání yóò fún yẹn yóò bọ́ yẹn yóò ṣe fídíà wáyé ṣe fídíà kò ní gbà àwẹ̀ yẹn mọ́ ìfẹnu wọn tán lórí pé kò ní ṣe fídíà yóò gba àwẹ̀ padà ní kọ́lá ìjẹ́ ni wọ́n tán ní yóò sọ fídíà tó bá sọ fídíà yẹn yóò tó gba àwẹ̀ padà ẹni pé ẹnu òkú lórí ẹ̀ so àdìgẹ́gẹ́ bí masala tá a bá dìde lórí òkú ibo lọ owó wà tá a bá dìde lórí òkú ẹ̀ tá a bá lọ wọ́n sì á gbé ẹnu àwọn onímọ̀ òkú sheikh wa al-allama al-albani rahimahullah dìde lórí òkú ó dáwọ́ lẹ̀ ó dìde lórí òkú báyìí ó dáwọ́ kàlẹ́ sílẹ̀ lẹ́nu so sheikh wa uh, sheikh Baz rahimahullah àwọn ní tó bá dìde lórí rùkú ibi tọ́wọ́ rẹ wà tẹ́lẹ̀ náà ló dá padà sí ibo ló wà tẹ́lẹ̀ kó tó lọ rùkú òun náà ní tó ká ọwọ́ rẹ lórí ọkọ́ tún lórí ọwọ́ sì ti gbé lórí ìgbáyà rẹ wọ́n níbẹ̀ náà ló padà sí eléyìí sì á rí pé yàrá mas'ala tó ní khilafiyya ọ̀rọ̀ kan ní tó yẹ ẹ ọ àdáwọlẹ o ti wá ní ká ẹlẹ́tì rẹ àwọn ọ̀dà bàtà náà ń ṣe ìkárù rẹ yìí ẹ̀dí bá ń ṣe ìkárù rẹ yìí nítorí pé kí ni irú ẹni máa tó bá fẹ́ ṣe ìkárù fún òun ló sọ fún ọ pé kí ni pé èmi náà lẹ́rìí lórí ìkẹtù wà lórí ẹ̀ àwọn báyìí bẹ́ẹ̀ nínú àwọn sálábù àwọn ìbẹ̀rẹ̀ nínú àwọn sọ̀hábà so òun náà ló bá tọ́ mi ní pé kí ni masala yìí tó gbọdọ̀ jẹ́ masala kan tó jẹ́ pé kí ni tó jẹ́ pé kò sí kìláàbù lórí ẹ̀ kìláàbù táwa ń sọ yìí kìláàbù tá a kà sí nínú ẹ̀sìn kìláàbù àwọn onímọ̀ gidi ni kìí ṣe ìdáàbò àwọn oníbíyà nítorí pé gbogbo ọ̀rẹ́ sì yányá kò sí sí àníbẹ̀rẹ̀ ìdáàbò lórí ẹ̀ kọ́dà tó bá tábà tábà rí jìnnà àwọn Yorùbá máa ń sọ pé àìjìnnà ní àràbùjẹ ọ̀kẹ́rẹ́ ẹ̀dínwá mi àwọn ẹlòmíín bẹ́ẹ̀ gan pé wọ́n sọ fún mi pé gan pé ẹ̀rí ẹ̀ máa mú sí ẹ̀dínwá mi so tábà lọ́wọ́ tó tíra ẹ̀ kí náà kọ́kọ́ rẹ̀ àfa Ah, Yusuf al-Qaradawi ẹ̀wọ̀n ló ti àrẹ̀ tí a tó pè ní al-halal wal-haram táwọn onímọ̀ wọn pè ní al-haram wal-haram ẹ̀dí bá wọn sì pé haram ìgidá haram ní tó kọjọ síbẹ̀ tẹ́lá lọ́wọ́ tó tẹ́ àwọn ìsìn ẹ̀rí pé òun lè rí ba obìnrin lọ́wọ́ ẹ̀dí bá wọn sì ẹ̀rí máa bọ obìnrin lọ́wọ́ òun ní ẹ̀rí máa gbọ́ music nítorí pé music yìí àwọn Europe ipe mo ò lè má máa gbọ́ music òkè wà lẹ́yìn ẹ̀rọ àsìbẹ́ pé wọ́n sójú ọ̀nà ìsìlámù ẹ̀rí ẹ̀ náà pé anabi sallallahu alayhi wa sallam rahmatun lil alamin anabi jẹ́ ìkẹ́mi gbogbo àgbára yẹn nínú àwọn tá anabi wá jẹ́ ìkẹ́mi tó wọn anabi sí òun náà làwọn èkó yìí àwọn àdìbáwọn èkó yìí sí mísíkì yìí ó ti wà nú ẹ̀jẹ̀ wọn bí wọn ò gbọ́ wọn ò gbádùn tábà ní kí wọ́n máa kọ́ mọ́kọ́ mísíkì yìí ajẹ́ pé àmì kí dáwà anabi òdodo wọn nu so ìlà mísíkì ó ti kiri ó lẹ́tọ̀ ìlà kò sẹ́yìn lé tí bá àti ọ̀dọ́ yìí sọ́nù kí ní pé ẹ̀ẹ́dẹ́ ìlàmù yẹn nígbà àgbẹ̀ ìlàmù lẹ́rù àtàbà ìlàmù tí o ṣe kiri láàrin kà sí yíwò ẹsẹ̀ ìyapa ẹnu ẹ̀dí bá àti eléyìí mú ìsọkúsọ ni. so kó má jẹ pé kí ni kó má jẹ pé wọ́n sábà tó jẹ́ ìlànà ìyá. àpárá Sufyan àtàwòrí rahimahullah wọ́n sọ fún wa pé ìlànà àìsàn rọ́jùlá yá àmàlù àmàlà lẹ́ni òkútó ní kàbí. wọ́n ní tẹ́ ẹ bá rí arákùnrin kan ní wá ń ṣe iṣẹ́ kan iṣẹ́ ìṣiṣẹ́ tó wá dídí ṣe yìí iṣẹ́ tó jẹ́ pé ìyàpá ẹnu wà lórí ẹ̀ ni ẹnu àwọn olùmọ̀ kòkò lórí ẹ̀ láwọn olùmọ̀ tó tọ́ wà á ń tàgbà ọ̀rẹ́ ìràwọ̀ tí wọ́n sì ń pé tó yàtọ̀ sí tó wà lórí ẹ̀ òun ni wọ́n wà lórí ẹ̀ àṣẹ́wò ní bàlá tẹ̀lé ha mọ́kọ̀kùn yàrá má hàn án má sọ pé o ti rí mú káàlù fẹ́ ṣe ìkáàrù ẹ̀ nítorí pé kíni nítorí pé ẹnu àwọn olùmọ̀ kò lórí ẹ̀ yàní òun náà ní sálàmù lórí ẹ̀ òun náà ló pàṣẹ pé tòní olónìí tàbí láwọn ọ̀la yìí àrí àwọn ẹ̀rí àrí mọ́dàbù ìmáàmù Malik àrí mọ́dàbù ìmáàmù Ahmed àrí mọ́dàbù ìmáàmù Abu Hanifa àrí mọ́dàbù ìmáàmù Shafi'i tó bá àwọn ọ̀dáyẹ̀bì yìí pé ṣe tó wọ́n kàn jòkó wọ́n wá ronú pé tọ̀ ẹ̀jẹ̀ tó ẹ̀jẹ̀ tó ní gbàgbé sí máa lè fi gbà ẹ̀jẹ̀ tó gbàgbó bí wọlé rárá o àwọn náà dúró lórí àwọn tí wọn ṣe ètò bá yàtọ̀ fi àpẹ pẹ̀lú pẹ̀lú tó táwọn náà wá nínú kaláàmù táwa ní pé tí má lè fi wà lórí ẹ̀ olówó àwọn ọdẹ òun náà ní ẹ̀rí rẹ̀ ló tẹ̀sùn wọn táwa wà lórí ẹ̀ àwa ní ẹnìkan tó wà lórí tí má sáré wà lórí ẹ̀ tó ń sọ pé ẹ̀rí òun náà ló tẹ̀sùn tẹ̀ fún àwọn ayé lọ́wọ́ ètò bá ti kú mọ́sálà bá wọn mọ́sálà ìlàfíyà èsì tẹ̀ wọn ṣe nǹkan ìlà ìlú àbáwa alimami Nawawi rahimahullah àwọn náà sọ fún wa nínú tíra àgbẹ̀yìn ọlọ́dún tọ̀ mọ́mù náà wáwí ní ọmọ yìí nàlẹ́ ìlànà ìpè àwọn onímọ̀tẹ́ yìí ìnáwó àlẹ́ kìrú náà mà ájìmọ̀ á mà òjìmọ̀ á aláìníkà yìí wọ́n ní táwọn máa ṣe ìkáàbù ìtí wọ́n máa ń kọ́ fáwọn yìí náà ni pé tí ẹnu bá kò lórí pé nǹkan yóò wọ́n kàwé wàá mọ ní mọ̀tàlá fi àmọ́ tẹ́ bá rí táwọn olùwọ́ rí pé ìyàpẹ̀ ní wà bẹ́ẹ̀ ọ̀la ní dáhùn fi fún èsì ìdáhùn lórí ẹ̀ lè á nà ó lọ sí ẹ̀yìn kò sí. wọ́n ní torí pé gbogbo ẹni tó bá ṣe láyé yẹn tó bá ṣe jihad láyé yìí mùsùlùmí àwọn mùsùlùmí wà nílá nàlọ́ ipe gbogbo tó bá ṣe gbẹ̀lú ẹ̀ ní ma ṣe kí ni òun náà ní ma wà lórí òdodo àbí kó jẹ́ pé ẹnìkan ló wà lórí òdodo náà méjì àmọ́ wò ná àmì tó wà lórí òdodo nínú àwọn méjèèjì ṣẹ́gun ní òlàbíyẹ́tà lè fi láwọn bẹ́yẹ sọ̀hábà ipe àwọn sọ̀hábà tí ogun wọn fi tán lórílẹ̀ táwọn sọ̀hábà fi kú wọn ò yẹ wọn ò kọ láti máa ṣe kí ni láti máa ṣe yapẹ́nu láàrin ara wọn wọn wọn nínú àwọn àwọn sàhábà wa ní ilé ìdájọ́ rẹ̀ ní ẹ̀rọ ní ìdájọ́ ẹ̀rọ àwọn kàwárí ẹ̀rọ àwọn sàhábà kò lórí àwọn kàwárí tó ti bí àwọn àdìsí wa lórí àdìsí wa lórí sẹ́lá lóríṣiríṣi àwọn mí bẹ́ẹ̀ àwọn sàhábà tí wọ́n ní kí wọ́n wọ́n lè ṣe ìbèrè àwọn kàwárí àwọn bẹ́ẹ̀ àwọn sàhábà tí wọ́n ní kébè ní wọn àwa ní lákọọ́lẹ̀ rí lọ́dọ̀ àwọn sàhábà pé ẹni tó ní wọ́n ṣe kébè ní wọn àwọn sàhábà yìí wá ìdájọ́ fún pé mọ́lá mi ò ká mi lè dáa bẹ́ẹ̀ fàwọn kàwárí nígbà tí wọ́n ti fi kàwárí ní kébè ní o ìwọ́n náà sì ti kéde rí wọn kálá eléyìí ò ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà o ẹtì bá wọn sì nítorí pé kí ni nítorí pé inú olùmọ̀lẹ́ àwọn sàhábà gbogbo wọn wọ́n sì mú àgbọ́yé yìí látara sí gbogbo ọgbọ́yé nínú àlùkùránì nínú súnà a sọ̀rọ̀ àwọn àwọn sọ̀rọ̀ sì ṣe gbìyànjú ni àwọn tàbí àti láàrin àwọn tàbí ó àyàpẹ́ inú máa ń ṣẹlẹ̀ láàrin wọn fèlèfòrò níbi àwọn ẹtúntún ẹ̀sìn kìí ṣe níbi àwọn ìpìlẹ̀ ẹ̀sìn wa o kìí ṣe níbi àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀sìn bíi àkídà káwá níyàpẹ́ ẹnu àbá kò yapa ẹnu ara wọn kò yapa láàrin ara wọn níbi tó ní ṣe pẹ̀lú àkídà bí tí àpẹẹrẹ ti máa ṣẹlẹ̀ láàrin wọn òun náà níbi àwọn tó ní ṣe pẹ̀lú ẹ tuntun níbi àwọn àwọn al-ahkam níbi àwọn al-halal wal-haram bí àwọn eléyìí sì ibẹ̀ làwọn ìyapa ẹnu ti máa sábà ṣẹlẹ̀ láàrin àwọn sàhábà àbá àwọn náwáwí wọn ni wàlá yunkiru ahadun ala ghayrihi wa innama yunkiruna ma khalafa nassan aw ijma'an aw qiyasan jariyyan ibi àwọn sọ̀hábà yìí àtàwọn tàbí ó yìí wọ́n èyí takura wọn wọ́n èsè ìkárù fúnra wọn ìdí wọn máa ṣe ìkárù fúnra wọn lé lórí òun náà ni tó bá ti yapa násù ẹ nínú kòránì àbí sunna àbí tó bá ti yapa ìsmáà tí gbogbo ọ̀fẹ́ kò lé lórí àbí tó bá ti yapa kìyàsù tí ó ṣe ní tó kíá tí ó sì èrú fún bẹ́ẹ̀ so eléyìí òun náà ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kó jẹ́ pé kí ni ń kàrùtà fẹ́ ṣe ìkárù yẹn kó jẹ́ pé lórí nǹkan tó jẹ́ pé kò sí ìjàpá lórí ẹ̀ inú májàmú tó tó wà òun náà ni ayẹ̀kú na kọ̀ọ̀dìrán alẹ́kìyàmì amòfì màrú wọ̀dà ní alùpùpù ó jẹ́ pé èèyàn lágbára láti pàṣẹ dáadáa ó sì lágbára láti kọ ẹ̀dá fún yàn èèyàn gbọ́dọ̀ lágbára atúndìdì kéèyàn lágbára lórí ẹ̀ tó pé bí yorùbá lágbára kò sì kò ní tú láti burú ẹni bẹ́ẹ̀ ẹni tí yorùbá lágbára tó bá ṣe ó rọrùn fúru ẹni bẹ́ẹ̀ kó kó ìpalára ó rọrùn fún fúnra ẹni bẹ́ẹ̀ ó tún kó ìpalára látàrí lẹ́yìn kókó bá yàrá àdìsílám kókó bá súnà nàbí sallallahu alayhi wa sallam tó bí Allah subhanahu wa ta'ala wà lẹ́yìn ọlọ́sùn máa pé fattaqullaha mastata'tum ó ní ẹ̀fáyà Allah subhanahu wa ta'ala mastata'tum bí ẹ bá ṣe ní agbára wọn sòtú ọba alágbára alákòókò tó láti ṣe ìkárù ìkárù kan tó hàn sí ìtàbá yìí tó yàrá ò ní agbára lórí ẹ̀ kíkàwọn tó lágbára lórí ìkárù yẹn kí wọ́n ṣe ìgbọ́dọ̀ ṣe tí agbára rẹ̀ ká àbí tí ó wàá dá wàhálà ní ìkùn. inú mọ́jàmú mi òun náà ni pé allah ìdáwọ́tàwá alàláwùjọ ni màálù wà láàyè alẹ́lẹ́mùká màṣálàmù àádọ́mù ìlà ṣòkò. ó má jẹ́ pé pípa ìdá fún yẹn àbí pípa yẹn láṣẹ dáadáa yìí ìtí ó padà wàá tẹ̀ yẹ̀ bọ́ yóò wàá burú ju aburú tí a ní táwọn yẹn ṣe lọ. ọbẹ̀ pààyàn láṣẹ nǹkan tí ò dá ọbẹ̀ kọ́ tí ò dá fún yàrá ó wá rí pé tó bá pa aláṣẹ pé ṣe má ṣe nǹkan báyìí ìtí ó padà wá ṣẹlẹ̀ yóò wá kú ju tó bá ti ṣe lọ. lápèjúwe ti ṣe orí ẹni tí mutí àmọ́ tó bá kọ̀ fún pé má mutí yìí ìtí ó ṣe ni pé yóò sì pààyàn yóò kú oníbi ọtí báyìí dé yóò sì lọ lè pààyàn so àwọn onímọ̀ sọ pé irú eléyìí à kíni a fi rẹ ní bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹ́ máa mutí jẹ́jẹ́ rẹ ẹ̀sì bá wọn sì má ṣe kíni má wùlẹ̀ lọ lè pa èèyàn so agbọ́dọ̀ ní pé nǹkan yẹn tí ó sẹ́yìn tí ó sẹ̀ lẹ́yìn rẹ̀ ó burú òun náà ló bá jẹ́ onímọ̀ tí wọ́n fi pín àwọn nǹkan tí yín máa ń ṣẹlẹ̀ níbi pípa ní láti dáadáa àbí pípa ìdá fún ni wọ́n pín sí ọ̀nà mẹ́ta wọ́n ní alákọ̀ọ́kọ́ ọ̀nà mẹ́rin alákọ̀ọ́kọ́ wọ́n ní izalatul munkar kó jẹ́ pé tó bá pọ̀ nǹkan tó bá pọ̀ àìdá fún yàn àìdá yẹn yóò kó bẹ́ẹ̀ á ọ̀yà ìdílé kó nìgbìnnìyàn ẹ̀kọ́ lẹ̀ àwọn tẹ bá ní àìdá ẹ bá wọn yọ sọ́nà òkú níṣẹ́ báyìí ọ̀yà ẹ̀kọ́ bí ọ̀yà ìdè ẹ̀kọ́ bọ́tí ẹ̀kọ́ bọ́tí má dànù ẹ̀sìn kó bẹ́ẹ̀ kò sí kàkà tó ṣẹlẹ̀ àwọn eléyìí ọ̀nà kan tí máa gbà tí máa gbà ṣẹlẹ̀ ni ọ̀nà ẹ̀dín kejì àtàwùlù ilá àkàfẹ́mẹ́ ìpè tábàṣe ìkáàrù yóò ìkáàrù tá a ṣe yóò kò ní mú káàrù ẹ̀kọ́ fẹ̀ yẹnyá àmọ́ yóò tún fúyẹ́ yóò tún fúyẹ́ bẹ́ẹ̀ alábòjú wọ́n máa mú títí náà wọ́n bá mú títá wọ́n máa dá àwọn èèyàn lọ́nà àbí ká máa ká dá obìnrin lọ́nà àbí ká máa sa àwọn àbàjẹ́ ẹ wá dìde sí wọn láti ṣe ìkárù fún wọn sí wọn ẹ lè dábẹ́ ṣe oríṣi fún kárù wọn ti di ìpele bíi méjì àbí mẹ́ta ẹ wá débẹ̀ ẹ wá jagun pẹ̀lú wọn débi pé ẹ ní wọn lé fòdì ọtí àwọn ìdílé wà láti fún ti àmọ́ wọn ò dáhùn yẹn lọ́nà mọ́ ẹ bá wọn sì wọn ò dáhùn yẹn lọ́nà mọ́ wọn ò sì ṣe sí náà báwọn yẹn mọ́ eléyìí oníṣìí báyìí yàrá tó ṣẹlẹ̀ ó fúyẹ́ sí ìdí ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹlẹ́kẹta àtàwùlù ilẹ̀ àdúsì ó jẹ́ pé irú tá a ní ká má ṣe wọn yàrá tábà wà pọ̀ fún wa wọ́n tún wà má ṣe rẹ̀ gẹ́lẹ́ tí ò yàtọ̀ sí ẹni tá a kọ́ sí fún bí àyè nìyí má mutí má àpò ó ti má múnú ó dà má mutí ládùúgbò tí wà má ẹ wá ní má mutí ládùúgbò tí wà má ní ìlọ́tà ó sàlẹ̀ ẹ òkú ní má mutí sáwó sàlẹ̀ ní ìsìn má lọ lè mú bẹ́ẹ̀ ẹ̀ ó tún lè sí múkàrù tí ó ṣe déédéé ní tá a bá lọ́wọ́ ẹni ẹlẹ́ẹ̀kẹrin òní tó jẹ́ pé tá kọ̀ nǹkan fẹ́ nìyí yóò wá ní ìsìn kan tí ó burú yóò burú jáì ju múkàrù tí irú ẹni báwọn ti ń ṣe tẹ́lẹ̀ lọ so eléyìí òní àwọn olùmọ̀fẹ́nu kò yí pé irú tó bá rí báwọn èyí gbọ́dọ̀ ṣe ìkárùn kárì tó bá ti jẹ́ pé múkàrù tẹ́ni yóò ṣe kíni tẹ́ni yóò ṣe tí yóò máa kò ní máa ṣe yàrá ìjọ bá ajẹmúkàlù tó ṣẹlẹ̀ yóò kú ju sẹni sẹni sẹni tẹ́lẹ̀ lọ gẹ́gẹ́ náà níbi àdáàbò bèrè màálù tó ìwé tabapa yẹn láti ìwé kó máa ṣe kìyàmù lẹ́yìn apá láti kó máa ṣe kìyàmù lẹ́yìn ajẹmúkè ṣe kìyàmù lẹ́yìn àmọ́ àti wá rí pé gbogbo ìgbà tó bá ti ṣe kìyàmù lẹ́yìn sọláàtù sùúrù rẹ̀ kó tó kí ó dàgbọ́ mẹ́wàá ẹ̀dí bá mi látara kìyàmù lẹ́yìn pàálí tí ti máa ń di aago mẹ́rin àbọ̀ ó ṣe kìyàmù lẹ́yìn ọjọ́ àsùn tó bá wá sùn tán ẹ wàá jí tì ó dìgbà tó bá dago mẹ́wàá ẹ àwọn onígbà tó dago mọ́kànlá ẹ tẹ̀ wá jí ọmọ aka ṣùgbọ́n ẹ̀dí wa irú eléyìí ti à nípa aláṣẹ kó máa ṣe kíni kó máa ṣe kìí àgùlẹ̀ irú ẹni báwọn á jọ máa sun rẹ̀ jẹ́jẹ́ kó fi lè jí kó ṣe kíni kó fi sọ̀rọ̀ àtúnṣe lásìkò kó kí pẹ̀lú jàmá so eléyìí à ó lẹ́rìí láti mọ àlùkùrán níbi tí Allah subhanahu wa ta'ala ń sọ fún wa pé wàlá àtẹ̀sọ́kù ó ní ẹ má máa bú àwọn tí àwọn kèbèrè yẹn àwọn tí wọ́n ń pè tí wọ́n ń pè tí wọ́n yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ẹ má máa bú wọn ẹ má máa bú àwọn òòṣà wọn fàyàsókò lọ́ọ̀hẹ́ àìwá bẹ̀rẹ̀ yìí kó má wàá pé látara bẹ́ẹ̀ àwọn náà máa wá bú Allah subhanahu wa ta'ala ẹ̀yìn bàtà ikú ó sà wá àwọn ó sì bú ọlọ́dẹ̀ náà jọ́sìn fún ẹ̀dìbà Allah subhanahu wa ta'ala kọ́ kama se bẹ́ẹ̀ aliwa bi bẹ́ẹ̀ yà yìí látara tayọ àlẹ láyé láyé mọ̀ pé táwọn ṣe nǹkan tó kú ni الله سبحانه وتعالى كذلك زينا لكل أمة عملها الله سبحانه وتعالى ní àwọn wotokàlù bá ṣe àwọn àwọn ọ̀la máa ṣe lọ́sọ̀ fún òsà rẹ̀ lẹ́rìí ní pé ó ṣe kí ni ó gbọ́ra fún gajù kàmí lọ tẹ́bá wá ṣe nǹkan tẹ́bá wá gbó sàrẹ̀ o òun náà wà wọ tẹ́yìn náà gbọ́ra fún yóò wọ tẹ́yìn náà fẹ́ràn dáadáa tí ó dùn ẹ̀yìn náà tí ó bà nínú jẹ́ òun náà wà ṣe bẹ́ẹ̀ náà so Allah subhanahu wa ta'ala wà ní ká ṣe kí ni ká má ṣe àwọn mímọ̀ ní tá a bá wò tàbá wo ká bú òòsà yà ìjọsìn kan lọ́tọ̀ ká máa sọ̀rọ̀ nípa òòsà tí ó àwọn òòsà àwọn aláwo àwọn bídà àwọn oríṣiríṣi ká máa sọ̀rọ̀ nípa ká máa kú wọn wàláhì kankan ni téèyàn máa gbà lálẹ́ lórí ẹ̀ nínú ẹ̀sìn àmọ́ kàtà wá ti pé kúkú tá a bá bú àwọn òòsà wọn yìí àbí tá a bá bú àwọn tí wọ́n ń pèlè Allah subhanahu wa ta'ala yìí aburú tí ó ní ìdí sí yóò ní Allah subhanahu wa ta'ala àbí ó bẹ̀rẹ̀ sí àbíwọ́sẹ̀rẹ̀ ìdíwọ́ bú àwọn sàhábà so irú eléyìí ti káàkiri ní kákọ́ra dúró níbi kúkú wọn káàkiri máa ṣàlàyé tí bẹ nínú ẹ̀sìn nínú tí ò da wọn kó sí ni ẹ̀dùnmọ̀ ká máa ṣàlàyé tí wọ́n kó sí ẹ̀lú ìgbẹ́ láwùjọ nìyẹn yóò àwọn ọ̀fẹ́ ló kan àwọn tí ó máa dùn wá tá a bá ń dakọ̀ nínú ẹ̀sìn ẹ̀ nígbà tó náà fún Ibrahim Niasse àwọn náà fún Ibn Taymiyyah èmi náà fún Ibn ájọ máa ṣe pèlè wa ni ẹ̀sìn bá rẹ̀ sọ ìwọ́n máa ṣe kí ni wọ́n sáà fi ṣé wọn lẹ̀ wọ́n máa wù ẹ̀sìn bá rẹ̀ sí àmọ́ máa ṣàlàyé ẹ̀sìn máa ṣàlàyé ẹ̀sìn ká ah, eléyìí ti bẹnu ẹ̀sìn ní eléyìí ti tí ò sínú ẹ̀sìn ní kọ́ńtà kó jẹ́ pé ṣé wọn kó sí ni yíwọ̀n ni wọ́n ṣàlàyé lọ àmọ́ máa bù lọ́sọ̀ tó jẹ́ èrò tó pé èrò ni Allah subhanahu wa ni ó mẹ́nu ni nínú májẹ̀mú tí àwọn onímọ̀ gbé kalẹ̀ fún látara àwọn ètò àdébàlù ẹ̀sùn àdébí sallallahu alaihi wasallam pé a gbọ́dọ̀ rí síwájú kí ọ̀tún máa pani láti dáadáa àti ká tó máa kọ àìdá fún yà. àwọn máa ń dẹ̀kun eléyìí sí ìyàpá ní wàá bẹ̀ lórí àwọn onímọ̀ tó a sì sọ ìtì ó tẹ̀wọ̀n nínú méjèèjì. wọ́n ní ayẹ̀kúnná hadal amiru awilahi qa'iman bima ya'muru bihi muntahiyan amma yanha an. ó jẹ́ pé ẹni tó fẹ́ pààyàn láti dáadáa yìí abẹ́tọ́ bẹ́ẹ̀ kọ́ àyè amúra rẹ̀ fún àyè káyé kó náà ṣe torí ká máa ṣe káwọn bọ́ máa jẹ́ káṣí kó náà jìnà sí torí ká jìnà sí eléyìí nínú májẹ̀mú ni nínú májẹ̀mú ni kéwòn tó lè sọ pé èmi náà tó ṣe ní kéwòn náà tó máa pa ìyá sí dáadáa kéwòn tó máa pa ìyá mú yẹn náà àwọn mímọ̀ tó máa lọ sí pé májẹ̀mú ni bẹ́ẹ̀ ni ibẹ̀ náà àwọn mímọ̀ tó ní kéwòn ṣe májẹ̀mú kò dá lóòótọ́ aburú ni àìdáa ni àìlóòtítì ni ọ̀rọ̀ àyè kó o máa pààyàn láṣẹ tí ó mú wà lẹ́nà tí ó bá wà ṣe kó o máa kí so kó o máa sí ẹ̀ lọ́wọ́ aburú tó lè mú yàn kó sínú ìyà Allah subhanahu wa ta'ala tí ó bá wà jìnà sí o pa ìyá fún yàn wọ́n ló sì wọ́n ló sì nàṣà ìyà aburú lóòótọ́ kọ́dà ìwà ìdílà káyìí àmọ́ yóò sínú májẹ̀mú táàbù wa sọ pé ẹ nígbà tó náà ṣe ní ṣe wá pàmí láti ẹ̀ lápẹ̀jùwé ẹni tí wọ́n bẹ̀rẹ̀ sí fún àyà wa wọ́n bẹ̀rẹ̀ sí fún àdìgbà lórí wa wọ́n bẹ̀rẹ̀ sí fún àwọn ìyà tí a lọ sọ wá wàlẹ́ ọ̀sẹ̀ láwùsọ pé bẹ fún ẹni bá mutí wọ́n bẹ̀rẹ̀ sí fún wa pa. káwọn ẹni kan tó dòkó náà ti mutí ga ìdúnyí pọ̀tẹ́ lọ́rẹ̀ ọ̀sẹ̀ wọn náà mú ìwò lè jẹ́ ìfún yóò sábà ní fún wọn látà lórí ìwọ́ jìnà sí i so yóò sì máa jẹ́ àlékún ìyàwó mu yóò jẹ́ àlékún ìyàwó pé a ah, ti tó ṣe ó jẹ́ ìyá pé kí ni pé kí ló dé tó ṣe ó tún wá jẹ́ ìyá pé ó ṣe ó tún wá ṣe kí ni ó tún pa àwọn ìyá látẹ̀lé yàrá pé kí wọ́n jìnnà sí irú àwọn nǹkan báyìí. Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ sọ́dọ̀ bàkàrà ó ní àtàkùnrin náà sàfihàn bẹ́rù wàtàkùnrin àfúsàkùn fàáfún tẹ̀síwọ́n àlùdáàbà abala àtàkùnrin ó ní ẹ máa pa àwọn yàrá láṣẹ àwọn Yahudi àwọn ní àyà yìí òun náà ni ó sọ̀lẹ̀ lórí so àmọ́ eléyìí ń bá gbogbo ẹ tó bá ti kó sínú ẹ̀ nínú àlùbọ̀ àtẹ́bí náà wí títà ti àrùn òdìdé àtàmùrún náà náà ṣàbẹ̀bẹ̀ ẹ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ni ẹ wọ̀tẹ̀sánwó àǹfọ̀sàkùn ẹ wá gbàgbé ẹ̀mí ara yín fàánsó tẹ̀síwò lẹ́nu ìta ẹ̀sìn kàtíà ẹ̀sìn bá ẹ̀sìn kàtíà àwọn tí àwọn sùnmọ́ àwọn dàlá ń bá wíwì á mọ̀ pé àwọn onímọ̀ ni onímọ̀ ní bá wíwì sọ pé wàánsó tẹ̀síwò lẹ́nu ìta ẹ̀sìn kàtíà wọ́n ti máa bẹ láwùjọ náà lónìí tó jẹ́ pé òun náà pa àwòyàn láṣẹ dáadáa ẹsẹ̀ kàdúrà àwọn agbègbè lórí ó máa ń ṣe fún tẹ̀lé àkùrá ti yanjú ọ̀rọ̀ rẹ̀ ó ní abala tààkìlú ó ní ẹ̀yìn làkàyè lórí kí ni ọ̀nà orúkọ ọ̀nà orí òfin gbà nílà káyè òní pé káyè yẹn bá nílà káyè àfihàn bá ti dá tààrẹ nìkan rẹ̀ lọ́sẹ̀ kí ni ẹ̀ kọ́kọ́ wáyé ayé ó kọ́kọ́ yẹn lu tààrà rẹ̀ ìpè á kí ni yóò kébí ló kọ́kọ́ ni pé ń ṣe kí ni yóò kébí ló kọ́kọ́ kẹ́yìn kọ́kọ́ ni pé mo jìnnà sí ẹ̀yin sẹ̀sẹ̀ máa wá ṣe kí ni sẹ̀sẹ̀ máa pe àwọn èèyàn lọ síbẹ̀ ẹ̀yin sẹ̀sẹ̀ máa wá ní káwọn èèyàn tó wọ́n jìnnà sí ìwọ̀n kaba yẹn so eléyìí òun ni májẹ̀mú àmọ́lọ́dà àwọn onímọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn onímọ̀ kẹ́ bá ṣe fúnra wa wọ́n ní kèé ṣe májẹ̀mú o kèé ṣe májẹ̀mú àmọ́ tó dáa yìí ní tí ó lè fi dáwà ló pé ẹ̀dìbà tí ó lè fi dáwà ló pé dáadáa òun náà ní kíni òun náà ní pé tí wọ́n náà ṣe kó ṣe kíni kó kí wọ́n tó pàmì láti kó máa ṣe wọ́n máa wá challenge ní ojú gbogbogbò ojú máa wá ṣe àfa àgbẹ̀ náà àwọn àfa tó ń gbé àfa yẹn ní àlùgáàbìsì àbá yẹn nínú àwọn àbá òní àwọn ẹlẹgbẹ́ yẹn àwọn ní fídíà yẹn ni wọ́n á ṣe fúgàmù kan ní fídíà fúgàmù tv ní ṣe lórí sátáláìtì àwọn yẹn wọ́n á pè ọwọ́ kọ́ọ̀lù ẹnìkan wọ́n á kọ́ọ̀lù pé tọ̀ nípa ọ̀rọ̀ ẹnùgbà ìpè àwọn ìpè àwọn àbá àwọn máa ń sọ ilé yorùbá fúláṣí pé omi lẹ̀ pé kọ́dà àti sọ́báyà àti sọ́báyà àti sọ́báyà ṣé ọ̀sẹ̀ ìdájọ́ bá wà báyà lórílẹ̀ yorùbá tẹ̀lé wọn pa àpò ẹ̀jẹ̀ ìdí ògbà yìí lójú sí ṣe àgbẹ̀ bẹ́ẹ̀ báyìí yóò bẹ̀ wọlé ibi àlàyé òun náà ṣe sọgbà tí wàá sàlàyé wàá bẹ̀rẹ̀ sí sàlàyé pé ẹ ipe ọ̀tọ̀lẹ̀ kí wọ́n máa ṣe nǹkan ọ̀tọ̀lẹ̀ kó jẹ́ pé ìgbà tí ẹ̀sìn ní kí èèyàn ṣe ni ẹ̀sìn bá rẹ̀ sí àmọ́ òun abẹ́ gbé lọ sínú ìdájọ́ fík ẹ̀rí pé Abdullahi bin Abdullahi bin Umar tó bá di pé nígbà hajj ní máa mú kọ́pítọ̀ kó o níbi irúgbà rẹ̀ ìsà wọn sà wọn àlàyé pé ẹ̀sìn mọ̀ pé tọ́ ẹ̀sìn mọ̀ pé bí iná múná lọ ni ẹ eh, gángúná lọ kí kí ló ń gbà bírèkì yìí lọ alẹ́ lọ ẹja parí lónìí so kí ló pa kí ló sún kẹrù sábà wọn nítorí pé irun gbà tí ò dá sí nítorí pé ṣe kí ni ń pa ń gbà rẹ̀ so wọ́n á ṣàlejò ẹ̀ pẹ̀lú béèrè tó lágbára kò á lè kàkà tí ò yàn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn láwùjọ ẹ bá pàdé lórí tó kéwú dáadáa ṣe wá pàdé ìyàn bí ẹ láwùjọ tó ń kọjá kókó sẹ àdìsí wọn sì ní ní àlẹ́ mi ní ẹ̀dínwá irú ẹ̀dínwá wọn kò sí ọ̀nà tí ó máa wá tó dàbí kí yóò tún lé fún ẹ̀sẹ̀ níjọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbídíà wọn a tún máa lékún lẹ́sẹ̀ nígbà tẹ bá ṣàlejò wọn pẹ̀lú ẹ̀rí ọ̀nà wọn nígbà lékún lẹ́sẹ̀ yóò fẹ́ tú áyà yẹn àbí hadith yẹn yóò fẹ́ yí ojú rẹ̀ padà fún yóò fẹ́ yí padà ẹlòmíì yóò yí lọ sí pé ah, ànábì sallallahu alaihi wasallam nígbà tánà níbi ìṣẹ̀ nígbà wọn jẹ́sáàtì nígbà wọn ní jẹ́sáàtì làwọn ànábì bí àtàwọn sàhábà èkú pọ̀ òun náà làlẹ́ níbi ní kíso kòtò wọn segin ni kó wọn máa wọlé nítorí pé kíso wọn máa segin ni wọn bá àmọ́ náà kòtò àwọn àyè sìn àtàwọn wà níbi tó má tí o sì lọ sí bẹ́ẹ̀ kò sí tó ṣe kíso kòtò yẹn bá kọjá kókósẹ̀ kí ló bá ń wá ọ̀nà àbáyọ fún rẹ̀ tó bá jẹ́ pé sòkòtò Yorùbá débi kókósẹ̀ láíláí kò ní wọ́n ọ̀nà àbáyọ yẹn yóò ti mọ̀ kó wà lórí kíni ó wà lórí sùn eléyìí òun náà ni àwọn májẹ̀mú méje àbíkásọ pé mẹ́fà tí àwọn onímọ̀ tí wọ́n sálẹ̀ fún wa nípa pé sábà pààyàn láti dáadáa sáàpọ̀ àìdá fún yàn agbọ̀dọ̀ pé àwọn májẹ̀mú yìí agbọ̀dọ̀ pé wọ́n kó kábàárẹ̀ ṣe kíni kábàárẹ̀ wà nínú alùwàsàtìyà káwà láàrin gbogbo ká má jẹ́ aláṣejù tó bá àwọn májẹ̀mú yìí tí ò bá kó á jẹ́ aláṣejù kò síbà sí ní jẹ́ aláṣejù nígbà tá a bá wá ń kọ́ tá a bá wá ń lọ sí ìkárù fún kárù níbi mọ́sálà tó jẹ́ pé àwọn sọ̀hábà gẹ́nu òkò lórí ẹ̀ wọ́n wá múra kankan wáyà lórí lórí ẹ̀ fẹ́ẹ́ lórí náà lórí sí ẹ tó bá ti délé nínú kú yóò kó wáyà káwọ́ mẹ́yà mo sì sọ mo sì gbọ́ ẹ̀dí wa mo ní ìtọ́ nílẹ̀ òun náà ti kékeré o káwọ́ mẹ́yà àá so o wá jà o wá ń jà lórí eléyìí àbá ń ka mílíọ̀nù tó jẹ́ pé ìlà fà lórí ẹ̀ á rí pé èyí ó sàlẹ̀ níbi ẹ̀sìn àbíké o ṣe kí ni àbíké o tẹ̀lé àwọn májẹ̀mí ẹ̀ ó sì dúró níbi tí àwọn olùmọ̀ níbi tí wọ́n dúró so lábẹ́ òun náà láàbì lọ síbi ìgbésẹ̀ kí ni ìgbésẹ̀ yìí òun náà ni màrọ́tìbù ìgbà màrọ́tìbù ìkárì múkà kí ló fà tó pé ọ̀rọ̀ ń pọ̀ lórí púpọ̀ òun náà ni pé òun náà ló bẹ̀rẹ̀ jù wá sí pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kì í sábà lágbára kì í sábà wàhálà kì tó bá ti di pé ẹ má ṣe báyìí òun náà ni wàhálà máa òun náà ni máa bẹ̀rẹ̀ wàhálà ẹ ti bá lọ sí ẹ máa fi ràn ẹ máa gbà wẹ̀ ẹ máa ti bá ẹ máa sáwó wọlé ìtọ́ba wàhálà á ẹ má ṣe wọn ẹ má ṣe bídí àmọ́ ẹ rí pé nítorí kọ́kọ́ pa wàhálà láàrin ànábì sallallahu alaihi wasallam àtàwọn ará mọ́kà àtijọ́ kiri àná yàrá nǹkan náà ló pa wàhálà kí náà lórí ṣe ìkárùn wọn yàrá ẹ̀kọ́ tí wọ́n ń sìn wọn ó ní ẹ má ṣe òṣàmá ẹ má ṣe bá ẹ má bá wọn kí náà bá ànábì ajá àdá ìlànà wa ìdá ìnà àdàlà ṣe ó ìjà so iná ló fà tó jẹ́ pé tọ́rọ máa ń pọ̀ lé lórí dáadáa òun náà ní àlùmọ́kà àlùmọ́kà ìpè tọ́ ẹkú òdìbí kìíní yìí ẹ má ṣe má ẹkú òdìbí kìíní yìí tábàlọ́ wà àwùjọ wa náà lórí àyè tọ́rọ pọ̀ lé náà ẹ má ṣe ìjà má ẹ má ṣe ẹwọ má ẹ má ṣe lé má ẹ má ṣe má ẹ má ṣe má òun náà ní máa bà wá láà láwùjọ tó a tábàlọ́ ṣe ṣe ìkárùn mú kárì yìí ó ní bàbá ọ̀sẹ̀ bàbá ọ̀sẹ̀ kò ìkárì mú kárì àwọn ìpele ìpele tí a ti kọ́ ọ̀kan fún yàn láwùjọ àwọn ìpele ìpele tó ní ìpele mẹ́ta ni. àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn náà ni wọ́n àwọn ìpele kọ̀ọ̀kan ó lálàyé ó sì lẹ́yìn látọ̀dà náà sallallahu alaihi wasallam. nínú àwọn ìpele yìí ìpele mẹ́ta ni kẹ́gbẹ́ sọ̀rọ̀ nínú àdídà náà sallallahu alaihi wasallam pé tá a bá ní kárù tá a ti ní májàmú ìsìnkú inú ìpele alákọ̀ọ́kọ́ òun náà ní àlìkáàrú bèlìyẹ́sì òun náà ní ká lu ọwọ́ wa kábi ṣe ìkáàrú nǹkan eléyìí ní máa sábà pọ̀ lọ́wọ́ àwọn aláṣẹ lọ́wọ́ àwọn tó bá jẹ́ aláṣẹ àwọn ni wọ́n máa ṣe ìkáàrú nǹkan pẹ̀lú kíni pẹ̀lú kú lọ́wọ́ wọn àti àwọn tí wọ́n jẹ́ ẹntójóbi nínú ilé ó sì ìkáàrú nǹkan pẹ̀lú ọwọ́ rẹ nínú ilé lórí ọmọ rẹ lórí ìyàwó rẹ nílànà wọn wà ní kápá tó wà ní kápá lórí wọn so eléyìí òun náà ní ìpele alákọ̀ọ́kọ́ òun náà ló sì lọ́lá ní so ìpele alákọ̀ọ́kọ́ yìí òun náà ní àkọ́kọ́ òun náà ló ga jù nínú ìnígbàgbọ́ nípa akókè òkèké ká máa kọ àìdá fún yàn Ànábì sallallahu alaihi wasallam kágbé kúkúrú Ànábì sallallahu alaihi wasallam kó sọ fún wa nínú àdínkù rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní màrọ́ àrínkù munkaron ẹnu àdínkù àbúta àyídà kùdí radiyallahu anhu kó ní màrọ́ àrínkù munkaron bá ní wọ́n yóò bí yá nìyí anábìrin tẹ bá ní kàm tẹ̀rí tí ọkùn tí ò tí ẹ tí ò farama tẹ wá ní ti ṣẹlẹ̀ ní kan báyìí ló ka yẹ̀rọ wò bìyẹ yìí anábìrin kẹ́ tó bá ní yìí wọ́n ti ka yẹ̀rọ bìyẹ yìí kó yà jẹ́ yẹ yàrá kó yí bíyẹn padà pẹ̀lú kíni pẹ̀lú ọwọ́ ẹ̀ so anábìrin ní ọ̀yẹ́ ìfàyẹ́ lábìyẹ tẹ̀tẹ̀ tó o bá wá lágbára lórí pé kò lu ọwọ́ rẹ̀ lábàá pé wo èyí sálá tẹ̀ ló bí ọmọ yìí kò sì ní ẹ ìwọ́kọ́rọ̀ kò sí lábẹ́ kò sí lábẹ́ ohun tó lè bá wí ó ní kápá lórí ẹ̀ alábìíní fàyín lábẹ́ ìṣẹ́tẹ́ ìfàbìíní sáàrì yìí tó bá wá lágbára sáàrì gbà tí ti lágbára láti lu ọwọ́ mi kò tí ẹ̀ ṣẹ́kù alábìíní fàbìíní sáàrì yìí lu ahọ́n rẹ̀ kò sàlàyé ẹ̀dá ìtẹ̀sí kò bẹ́ẹ̀ mọ̀ ìtẹ̀sí yìí kò bá ìlànà àlẹ́ sọ̀rọ̀ láwàá bá tó wá ní kagbá lórí ahọ́n rẹ̀ pé á ìtúlẹ̀ lu ahọ́n pé tí mo wà yí gan bí bá tún fáwọn sọ gan wàhálà lè ṣẹlẹ̀ sí mi ẹ̀sìn bá tún omi bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìkàwé fún kàwé ewu ńlá lọ́wọ́ ṣẹlẹ̀ sí yàn wọ́n lè pa yàn ẹ̀rọ níbẹ̀ wọ́n lè lu níbi tí ó lágbára ó sì kó wọlé para da yàn ó ní wọlé ó ní wọlé para da yàn kó yà já délẹ̀. tó eléyìí sì òun náà ní májẹ̀mú kéèyàn lo ahọ́n yìí ó ní májẹ̀mú inú májẹ̀mú tó ní òun náà ní ìpele mẹ́ta òun náà ní bẹ̀rù nínú ìpele alákọ̀ọ́kọ́ òun náà ní kí ni àtàlífù bìlín wọ̀lùkíni wọ̀lùlòtù òun náà ní pé ẹni tá a bá kọ́kọ́ rí kí n ṣe ti jẹ́ tó jẹ́ mú káàdù pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti bá a sọ á gbé e sípò pé báyà kò mọ̀ni ìmọ̀ pé pẹ̀lú ìdáni á sọ ọlọ́run fún mi lára bí a fi pé ẹ máa ń ṣe ìgbà báyìí máa lè pé báyà mọ̀ pé ẹ àdìsí báyìí wà wọ́n ni wọ́n ní pé pé kò dá bẹ́ẹ̀ máa ṣe ọ̀rọ̀ àdìsí báyìí kó báyìí pa ni ẹnì kan ti bá lọ rí bábà hàn ẹ̀dí bá rí sí i nítorí olóògbé pàdé yìí olóòjẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbẹ́ni tó rí pé ó ṣe mú kẹ́rù ó wá ní pé àá ṣé wàá lóun ò kéwú ni àbí gbogbo àwọn tó lóun gbogbo àwọn máa ń ṣe wá sí i inú wa lọ ṣerú kaba ẹ̀sùn lọ́dọ̀ rẹ̀ ó wá lọ lè bá in tó gbé pàdé rẹ̀ òun náà ló ló ṣe kiri òun náà ló ló gbé pàdé rẹ̀ so alákọ̀ọ́kọ́ akọ̀kọ́ gbé ẹni ẹ̀sìn kò gbé bẹ́ẹ̀ ẹni yìí o bẹ́ẹ̀ tí o ní màdì parí bẹ́ẹ̀ kò mọ̀ pé nǹkan yóò dá ẹ́ torí pé aláwọ̀ sọ̀rọ̀ àlọ́ tó bá kó òdìdí eléyìí táwa ní pé á ẹ̀rí àtúnṣe pẹ̀lú ẹ̀rí ẹ̀kọ́ gbà á tún bọ́ síbi àdáyé àdáyé òkèlè wá àrí wọ̀kíni wọ̀lọ́sì á wà sí wá àti fún ẹ̀rí bẹ́ẹ̀ sàpẹ́ ìṣe wá àti fún báwọn tàbí àkọ́kọ́ àwọn ẹ̀pà kéṣe ẹ̀wà lórí ìṣe wá àti dáadáa ní tẹ̀sí mo sọ fún yíjọ́ ní náà bí ànábì báyìí báyìí tẹ̀sí yóò dáa ẹ̀ kò báyìí làrá ànábì mọ̀ tẹ̀yìn bá ń yapa ànábì ìyàbá ìbáyìí níbẹ̀ mọ̀ ẹ̀sìn bá yóò wá sílé tó bá gbọ́n kó mi lé ojú wa gbà ó wá bọ́ síbi àlùgíìlìsọ kí n wá lé kókó má bẹ̀rẹ̀ gbàmù wọ̀tàhálì tí ó sì dẹ́rù yàrá wáyé kó máa léyàn bínú ni yọ tó bá tún ṣe rẹ̀ ní ìwọ ti gba àlè òyà ni ẹ̀dínwá tó bá sọ lóye kọ́ máa àmọ́ tẹ́yìn bá bẹ̀rẹ̀ tàhálì yẹn náà kò gbọ́dọ̀ jẹ́ tàhálì pẹ̀lú nǹkan tí ó bá sáré òun ẹ̀ àgbọ̀dọ̀ mi tí ì ṣe tí ó bá sáré òun ta àbí tẹ́yìn ò ní ṣe nítorí ò lè ṣe fún wọ́n á ní ah, ọjọ́ tó bá tún ṣe kiri ń sọ ọ́ mẹ́rin àjà ni ó wà bẹ̀rẹ̀ o ṣe ìkárù kárù yẹn wọn náà ti ṣe mú kárù torí lọ́dọ̀ pa irọ́ tó pa wọn náà ti kárù yìí tó bá ṣe fọ́mà òun náà ló fi dẹ́rù rà tó bá tún ṣe kaba yìí òun náà ló fà tábìlì pé àwọn òṣìṣẹ́ Allah subhanahu wa ta'ala tí Allah subhanahu wa ta'ala náà gan á rí pé àwọn náà rìn lójú ọ̀nà àwọn ìpele káwọn ànábì Musa alayhi salam gẹ́gẹ́ bí àpèjúwe nígbà tó rántí fèrè àwọn kí ló wí fún fèrè àwọn kí ló wà ànábì Musa ànábì Musa ó ní faqula lahu qawlan layyina tẹ bá dọdọ fèrè àwọn tí fúra náà yàwé tó tẹ dọdọ rẹ faqula lahu qawlan layyina ọ̀rọ̀ tó tutù ní ẹsọ fún ẹsọ ọ̀rọ̀ tó tutù fún ẹ wàhálàkà ilá àtàtàkà wà àhìdíyàkà ilá ọ̀kìkà bàtàkà ẹwọ́ tí wà náà àwọn àyà mi nínú sọ́ọ̀rù alukur'an ìpè á jẹ́ kí n sàlàyé jẹ́ n mọ́ jẹ́ n fi tó jẹ́ ọ̀nà àmà àwọ̀ jẹ́ kí n ní ìdí ẹ̀kọ́ Allah subhanahu wa ta'ala ẹ̀rí bí ànábì Musa kan náà tí wọ́n ní kó sọ̀rọ̀ tútù fún Fìràwọ̀ tó ti sọ̀rọ̀ tútù fún Fìràwọ̀ nígbà tó padà yá tí Fìràwọ̀ ló gba ọ̀rọ̀ tútù tó gbọ́dọ̀ wá bá níbi ọ̀rọ̀ líle tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí ó da sanabi musa tó sọ fún anabi musa pé inni adunuka inni la adunuka ya musa a masukuro ó ní anabi musa mo rò pé wọ́n ṣe kí ni masukuro yọ yàrá mo rò pé wọ́n ṣe pé fún ọ mo rò wọ́n sàṣì o kí o sọ fún anabi pé wọ́n sàṣì ìwádìí àmì sọ pé ó pe anabi ní sáàdé ó pe anabi musa ní sáàdé mo rò pé ó pè dání ọ so anabi musa èsì wo lòun náà anabi musa padà sọ fún fìràwọn náà pé wà inni la'azunuka ya fìràwọn masbura bẹ́ẹ̀ ìwọ fìràwọn náà mo rò pé mo rò pé ẹ yàtì masbur àwọn onímọ̀ ẹni mal'un mo rò pé wọ́n ṣépè lé wọ̀gá ẹ̀dí bá wọn mal'un hàlì mo rò pé wọ̀gá ó ṣe tán tó fẹ́ pa musa náà wá ṣe kíni òun náà wá mú ọ̀rọ̀ so ajẹ́ pé gbogbo àwọn kíní yìí òun náà ló ní ìpele ìpele òun náà ló sì ní so ẹlẹ́kẹta inú àwọn ọ̀nà tẹ́yẹ̀ máa gbà ìkárù múkárù anábì ní tí ò bá wá lágbára anábì ní àfáàbẹ̀ kọ́lì ní anábì ní kó lu ọkàn rẹ̀ wọ́n ti bàtà àríkà àdáàfù ìmọ̀ ní tó lẹ́yìn mú kò sí má nínú ìlẹ́yìn rẹ̀ kọ́lá anábì sallallahu alaihi wasallam sọ nínú hadith mi anábì ní wàlẹ́ ìṣá wàrọ̀ àdáàríkà mí mẹtọ́lá eh, abada eh, abdẹ anabi sallallahu alayhi wa sallam ó ní lẹ́yìn ìgbà tí a bá ti yọ tọkàn kó bẹ́ẹ̀ sẹ́yìn bá tún wá lé òtún lágbára tọkàn anabi ní ajẹ́kọ̀ọ́ náà fara mánu kò sí ìgbàgbọ́ kankan náà ìwọ tí wọ́n ń ṣe mú káàdì níbi tó wà tó wá rí kó o lè fẹnu sọ kó o lè fọwọ́ ṣe kó o tún wá lè fọkàn kọ́ tí èsì pé wọ́n wọ ọmọ ọkàn rẹ wọ́n mọ̀ kó ṣe ìkárù rẹ̀ o tún wá lè fọkàn kọ́ anabi sallallahu wa sallam kò sí ìmánilẹ̀ eléyìí náà fún wa nídìí àlàyé nígbà tó kọkàn kan tí wọ́n ṣe tí ò dáa ó ti jòkó bẹ́ẹ̀ ó ti jòkó bẹ́ẹ̀ ti jọ wà bẹ́ẹ̀ tí wọ́n ṣe wọ́n lùlù bẹ́ẹ̀ ẹjọ́ àwọn tí wọ́n ṣe mòrí ní ìwà ìdá àwọn kan kan tí wọ́n ṣe yìí ó ó ti jòkó wájú ó wá kanjú kalẹ̀ ó lè hálẹ̀ kọ́ mọ́ bẹ́ẹ̀ ó wá kanjú ó kàn kalẹ̀ síbẹ̀ ó wá lọ́kàlẹ̀ sí kọ́kàlẹ̀ òdìkọ́ o àbí kó o dìde fún bẹ́ẹ̀ nígbà tó bá wá dìde kó bẹ́ẹ̀ tó kó bẹ́ẹ̀ gbà yẹn ló gbà á di pé àwọn àmọ̀ pé o ti segin ní o fi ọkàn o fi kọ irú kaba yẹn ní kasi ọjà so eléyìí yóò náà ní ọ̀rọ̀ ti kú ìdá àlùmọ̀ká ìtí àbí ṣe ìgbà yẹn rẹ̀ ṣẹ́ bí àsìkò tí o ti lọ láti ṣẹ́jú méjì tó kọ àbílẹ̀ mẹ́ta òun náà ní pé ìdá àbí gbẹ̀yìn rẹ̀ òun ní pé tá a bá wá sọ̀rọ̀ àdàmú alùsùnà òjàmáà inú inú ìṣe wọn òun náà ni taqdimu al-ahammi tí wọn bá fẹ́ pèpè sí tí ó tó dáa àbí wọn fẹ́ kọ́ tí ò dáa fún yàrá àwùjọ wọn máa ti tó ṣe pàtàkì síwájú ju àwọn nǹkan mi tó tẹ̀lé lọ ṣe pàtàkì òun náà ni òun náà ni wọn máa ti síwájú òun náà ló pàṣẹ pé a rí pé dáwà àwọn láti fi tó ti lórí á ní pé dáwà wọn wọn máa bẹ̀rẹ̀ láti fi kíni wọn bẹ̀rẹ̀ láti fi tàwọn èyí wọn ó kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa gbìyànjú sí fi tàwọn èyí níbi ìmọ̀ Allah subhanahu wa ta'ala wọn tuntun wọn ó sì kọ́kọ́ máa fi lọ ẹbọ fáwọn èèyàn pé ẹ jìnà sẹ́bọ òun náà ni wọn fi bẹ̀rẹ̀ dáwà eléyìí nínú mọ́nájà àdìsúná wọ̀ jẹ̀mọ́ àní níbi ìpè àṣíbí dáadáa àti ibi ìkọ́ àìdá fún ayé táwọn lọ́wọ́ náà Al-Qur'an á rí báwọn dáadáa láti nu Al-Qur'an gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni inú súnà Nabi sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala ọba àdìjọ ọlá sọ fún wa pé walaqad ba'athna fi kulli ummatin rasulan ó ní pàpà jùlọ agbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde fáwọn àlèhùnmá kọ̀ọ̀kan àní ìbùdó wàhálà wọ̀ṣẹ́ ìmùtọ̀ọ̀hún níta àfihàn wọn náà ni pé ẹ máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala wọ̀ṣẹ́ ìmùtọ̀ọ̀hún ẹ̀sìn ìjìnà sí gbogbo nǹkan àmì ìjọba jọ́sìn fún ẹ̀rọ̀sí Allah subhanahu wa ta'ala a lè fẹ́ ìpìlẹ̀ dáwà gbogbo àwọn òṣìṣẹ́ tí wọ́n ti wá òun náà ní wọn a máa pa ẹ̀ láti dáadáa wọn a sì máa pa ẹ̀ dá èyí tó ga jù nù dáadáa tí yóò pa ẹ̀ láti rẹ̀ òun náà ní àtàwọ̀hìn a sì wá gbé tàwé ní àgbè ti sẹ́kẹ̀ẹ́ kan a máa wá fún àwọn nǹkan mi tó wà lábẹ́ rẹ̀ àwọn ẹlòmíràn máa sọ pé a ah, ẹ fi tàwé ìdílé náà àwọn èèyàn máa ìmú kí dáadáa ẹjá máa sàlàyé bó ti ń kírun ẹjá máa sàlàyé bó ń gbáwẹ̀ ẹjá máa sàlàyé bó ń ṣe hajj òun náà ló pa àwọn sọ̀hábà wọn bẹ̀rẹ̀ nílẹ̀ àhám wọ́n máa kọ́ wọ́n máa ti àhám síwájú kí ni almuhim so òun náà ló pa àtúnjẹ pé gbogbo àwọn sálám àwọn náà wá jogun eléyìí látọ̀dọ̀ tani látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam látọ̀dọ̀ àwọn sọ̀hábà pé gbogbo àwòyó tẹ̀ bá dé tẹ̀ yóò bá bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú tàwọn yéyìí ẹ sàlàyé tí máa ń jẹ́ ẹ jákun ti kí á ti bẹ̀rẹ̀ pẹ̀lú tàwọ̀hí so ìwé lẹ́yìn kí ló padà níbi sí yóò padà níbi bá lé pé akọ̀wé ti àsìkò tiwa a sì sọ àwọn èèyàn nù a wa lọ a sì sọ àwọn èèyàn nù nítorí pé níbẹ̀ ìgbẹ̀yìn ntí ọ̀rọ̀ ó padà káwọn sí ni pé wọ́n níbẹ̀ kankan lórí gbogbo nǹkan tí wọ́n ṣe so kíníkà wọn bẹ nínú òjú tí àwọn tó jẹ́ pé yàtò sí lórí mọ́nájà àti sinna ọ̀jẹ̀ máa tí wọ́n máa fẹ́ mú wa láti fẹ́ kí láti fún àwọn ọmọkùnrin lọ sí ìtàwọn yìí wọ́n máa fún ìtàwọn yìí ní máa fẹ́ kí ní máa dá ìkùnsínú lẹ̀ láwùjọ wọ́n ní tàwọn yìí ti máa ń dá ìyàwó ẹ̀ múlẹ̀ láàrin àwọn èèyàn kálá ọ̀rọ̀ tàwọn yìí ò rí báyìí tàwọn yìí tí ó wá ṣàtúnṣe ni tàwọn yìí ó wá ṣe àdáyẹrí láàrin tó dáa àti tí ò dáa ni tàbá wọn fẹ́ ṣe àdáyẹrí tàbá wọn fẹ́ ṣàtúnṣe nǹkan àbí kí nǹkan òwò kọ́kọ́ wó tàbá bẹ tún lé kọ́ nísìn abẹ tún kọ́ bó ṣe ká kọ́ wọ́n ti kọ́ bí ó ṣe dá tẹ́lẹ̀ àwọn abẹ tún kọ́ ẹ wá ní akílẹ̀ rẹ ẹ̀sìn bá tún láti wá kọ́ bó ṣe ká kọ́ àti bẹ́ẹ̀ kọ́kọ́ bí wọn náà gẹ́gẹ́ bọ́ọ̀rọ̀ tàbí ìṣe nínú òní bí máa ń ka àwọn èèyàn lá nítorí ìpele sí tẹ́lẹ̀ tí èyí sẹ́sìn nítorí ìlọsìn tẹ́lẹ̀ tí èyí sẹ́sìn àwọn nǹkan tí èsì nǹkan dáadáa tẹ̀ pé ní dáadáa tẹ̀ ṣe tẹ́lẹ̀ gbogbo àwọn eléyìí tá a bá fẹ́ sọ láwùjọ tá a bá fẹ́ ṣàlàyé túláàsì ni kò ṣe àwọn èèyàn lá túláàsì ni kò kan wá la àwa ni wo kíkan tí ó kan wá la ìtawò ni pé àǹfààní ńláńlá ti bẹ́ẹ̀ fáwọn èèyàn ní ìbẹ̀rẹ̀ sábàá mẹ́tẹ ìka òkùnkùn mú ká àbúkà bá pàmò yẹn láṣẹ dáadáa eléyìí àtúbọ̀lọ̀ kíkiri kan sí ó kà ya wa òun náà ni pé ẹ̀ta pa láṣẹ dáadáa ẹ̀tẹ̀ ńta kọ àìdá fún àwọn ọ̀jẹ́ pé kó jẹ́ ní gbangba láti ṣe mú ni láti pé tó bá pè láàrin wa tó nìkan ó súnmọ́ kó sáǹfààní kó ṣe kí ni kó kọ̀rẹ́ ẹ̀sẹ̀ ní gbàgbà lọ eléyìí tí gbogbo àwọn èèyàn yìí àmúkọ́ jẹ́ pé tó jẹ́ aláṣẹ tó jẹ́ olórí pé tó jẹ́ lórí ìlú àbẹ tó jẹ́ aláṣẹ níbi kan àwa fẹ́ ṣe ìkárù kárù lọ́ta lọ́wọ́ rẹ̀ àbá máa ń pa aláṣẹ dáadáa kan tó fi ilẹ̀ tí ò ṣe ọ̀nà wo lágbà tábì ṣe wílé yìí ọ̀nà tiẹ̀ special case ni. tó sallallahu alaihi wasallam ó ti kó yẹ wa pé wọ́n tó bá ní nàṣíhá mọ̀nà àròdà àyẹ̀sọ̀há nìdí Sultan. ẹni tó bá fẹ́ ṣe nàṣíhá ó fẹ́ ṣe ó fẹ́ ṣe ìṣítí fún ní sùkọ́n ẹni tó jẹ́ aláṣẹ kan ẹni tó jẹ́ pé aláṣẹ ni ọmọ fún òun lóní kápá eléyìí ìlú ni eléyìí àgbègbè kan ni ó wá fẹ́ ṣe àsọ́lẹ̀ fún ó fẹ́ fi àkíyèsí rẹ̀ sí nìkan onímọ̀ kárùkà lọ́dọ̀ rẹ̀ onímọ̀ àrùkà lọ́dọ̀ rẹ̀ tó yẹ kó ṣe tí ò ṣe anabi sallallahu alaihi wasallam ni ó ní fàlàyé tí fàlàyé tí anabi ni wọ́n sọ ní gbàgbà kó kẹ pàdé ẹni gbá ẹni tó ṣe ọjà ẹ àbíkọ máa sọ láàrin àwọn èèyàn àbíkọ máa sọ lẹ́yìn rédíò àbí wá síta yá ẹwọ táwa táwa táwa aláṣẹ wá ṣe wá ẹwọ máa ṣe ń ṣe nìkan àníná àlómi owó wa máa ń kó lòdì òkúnlẹ̀ wọ́n ti bá wọn ṣàwọ̀ gbogbo ló lè ṣe alẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá ni má ṣe é ní gbàgbà alẹ́ sọ̀rọ̀ àwọn àlọ́sọ́lá ni alẹ́ wọ̀lá kí pàdé yá kó tiẹ̀ yìí alẹ́ bí ní mú ọwọ́ rẹ̀ ẹjọ́ ẹ̀ sì pẹ̀yà pẹ̀yà mú mi yìí kó wá mú wọlé láàrin ìwọ àtòun nìkan ànábi ní ìmọ̀ ìkọ́bi láàrin ìwú bàdà tó bá wá gbà lọ́wọ́ rẹ tó gbà sí hà yẹn bàdà ànábi ní ìta abẹ́ náà ó ti gbà náà ó ní wọ́n ìlà àpapọ̀ àdàlẹ́ ní àlè tí o bá ti wá gbà ìwọ́ ti ṣe tiẹ̀ kò sínú manhaj al-sunna wal jamaa ìgbà abẹ́sẹ̀ ìkárùn munkar abẹ́sẹ̀ amru bil ma'ruf fẹ́ tó jẹ́ aláṣẹ ẹ̀ tá a bẹ́ dájú rẹ̀ kọ́ ká máa wá sọ ní gbangba ká máa wá sọ lé rédíò àbí ká máa sọ láàrin àwọn èèyàn so eléyìí kò sáfà níbẹ̀ aburú ni máa ń lọ àwọn náà sì máa burú sí mutí ní múlọ́bọ̀ láti ayé àwọn àwáyé a máa burú sí ṣẹlẹ̀ níṣì sáwọn àwùjọ tó jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ gbà tí ìkárùn-ún kárùn-ún àdán tó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí dá wàhálà alẹ́ so eléyìí gẹ́gẹ́ bí àsìkò tí a ní òun náà ní sókí nípa kí ni ojú ọ̀nà àwọn alùsùn náà jẹ̀ máa tábà lọ lè wó látòkè délẹ̀ á lè pe ojú ọ̀nà tó jẹ́ pé ní fún ọwọ́ sáfì yàrá ìmọ̀sán tí yà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sáṣe ìjọ àdéjú bẹ́ẹ̀ kò sáṣe ìjọ bẹ́ẹ̀ so ojú ọ̀nà yìí òun náà lójú ọ̀nà táwọn sọ̀hábà yìí òun náà lójú ọ̀nà táwọn sálábù wá ní òun náà lójú ọ̀nà tí gbogbo àwọn apá àtẹ́jà àpá àdídí ẹ̀dá àpá àsúná tí wọ́n rí ìdòmí olónìí àbí Allah subhanahu wa ta'ala tó fi àwa náà nílẹ̀ sí orí ojú ọ̀nà náà خطبان خطبان رسول النبي صلى الله عليه وسلم انه ولي ذلك والقدر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك جزاكم الله خيرا في الله سبحانه وتعالى وعسى الله وعسى الله وعسى الله tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ ní àjọwọ́.